Everybody this morning. Ẹ pe àwọn ènìyàn wọlé. Ẹ pe àwọn ènìyàn wọlé. Ẹnìkan bẹ́ẹ̀ lẹ́jẹ̀ta. Ọjà lọ kíyèsára, alágẹmọ tó rìn jẹ́jẹ́ ikú pa wọn. Ká má ṣẹ̀ṣẹ̀ sọ tọpọlọ tó ń jara rẹ̀ mọ̀lẹ́. Jàyé níwọ̀nba o, bí ẹ. ò kíyè sára màmá ṣe jẹ́jẹ́ o ẹni òkè ilẹ̀ ń yọ o. màmá ṣe jẹ́jẹ́ o ẹni òkè ilẹ̀ ń yọ o. ẹ pé àwọn ènìyàn wọlé. ẹ pé àwọn ènìyàn wọlé. retí ìkórè lulẹ̀. adé ọgbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ò kíyè sára bẹ̀rẹ̀ rẹ̀ àsìkò rẹ̀ ló dé tí wọ́n ń tù ọ́ máa ṣọ́ra ayé òkè ń pọnmọ látòwúrọ̀ títí dalẹ́ bí wọ́n bá ń sọ fún wọn máa dòdì so àwà lẹ́yìn májòrí rẹ̀ wújú o ajókòjú ẹ̀yìn wo ní kojó ìrántí aláwìyé a ó lè rí jọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ́lẹ́. adérọ́pọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ wò kíyè sára mi ṣe. ọmọ ṣe jẹ́jẹ́ o ẹni òkè. ilẹ̀ ń yọ o ọmọ ṣe jẹ́jẹ́ o ẹni òkè. ilẹ̀ ń yọ o ìṣubú alágbára èsù wọn kíyè sára. ọ̀pọ̀ àwọn tó wò ó ló retí kórè lulẹ̀ adéròpọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ò kí sára gidi. láìdé ẹ kú ojúmọ́ o ó kú ọjọ́ mẹ́ta tó o bí sinmi ni. òkú àṣejù ńlá olúwa fi ọ sí yẹn ìwọ ni ní ìwọ ni lọ́wọ́ orí ọ̀fẹ́ ńlá ni láyé bá orí ọ kò sẹ́ni jẹ́dá sí ẹ sí àwọn program ẹ pàwé yẹn wọlé àwọn ẹwà God bless you Benjamin God bless you ọlọ́run jẹ̀dá lọ you are blessed elizabeth god bless you ó ṣe bí ó sì bẹ̀ tó tún yẹ lòmíì bí bá bá fọkàn èmi tọ́pẹ́ tó bless you Balọ̀lá you are blessed ah èmi tọ́pẹ́ ògúntù ni God bless you ma àánú God bless you ma Adédoyin God bless you Afọlùkẹ́ you are blessed ma Akin God bless you. Oyè gbadé God bless you ma. Olúwa bòmí God bless you. Samuel gbé. Àbẹ̀rọ̀ kò wọ́n bá sọ́ọ̀lù. Ìdá Dábìdì mọ̀ pé mi bá lọ́dẹ rọ́pò lẹ́yìn. lẹ́yìn mi ṣùgbọ́n mo ń bá o ìwọ lọ́rùn elétò. má jẹ́ ṣìṣe kọ́ mi láti kíyè sára. kọ́ mi o. kàdé rọ́pò màkà fún mi láìpẹ́ àbọ̀ o. kàdé rọ́pò ń bẹ lẹ́yìn wa ò kíyè sára. màmá ṣe jẹ́jẹ́ o ẹni òkè ilẹ̀ yọ̀ o màmá ṣe jẹ́jẹ́ òun ẹni òbí ilẹ̀ ń yọ ìṣubú alágbára èso àkíyèsára ọ̀pọ̀ àwọn tó ń wòran ló ń retí kó lè lulẹ̀ abẹ́rọ̀pọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ò kíyèsára màmá ṣe jẹ́jẹ́ òun ẹni òbí ilẹ̀ ń yọ màmá ṣe jẹ́jẹ́ òun ẹni òbí ilẹ̀ ń yọ ìṣubú alágbára èso àkíyèsára ọ̀pọ̀ àwọn tó ń wò ọ́ ló ń retí gòrè lulẹ̀ adẹ́rọ̀pọ̀ ń bẹ lẹ́yìn sára gèdè. kí ń pè ní adẹ́rọ̀pọ̀ láìdé. bàbá mi kíní ń jí adérọ́pò i welcome everybody this morning mo ti wà ní ìlú ìbàdàn mo ti wọ ìbàdàn ní òru mọ́júmọ́ ní àárọ̀ yìí ìmákàfà nàyàlì màkàbàrọ̀ àmà mm. pẹ̀lú orí ọ̀fẹ́ àti agbára jésù mm. mo ń rin àwọn ìrìn àjò yẹn kó tó di pé a wọlé fún seventy two hours mo kí gbogbo ènìyàn mm. láìdí ó tó ọjọ́ mẹ́ta ṣé o mi sì mi ni inú ẹ̀mí ló ti ń bá mi rìn báyìí ẹ̀mí ni wọ́n fi ń bá mi rìn báyìí kémi ọmọ lọ kí wọ́n máa nìkan darí ah, <laughs> orí yín ò ní gbà bọ̀dẹ̀ whatever tó o bá ti wà láyé hmm. adérọ́pò ń bọ̀ lẹ́yìn hmm. ọ̀gá ipò tó o dé lónìí àwọn kan ń bẹ tí wọ́n kàwé jù ọ lọ tí wọn ò débẹ̀ adérọ́pò ń bẹ lẹ́yìn àánú ló sọ ọ́ débi tó o dé yìí kẹ́ ẹ tó gbọ́ pé èèyàn kan wá from nowhere ó sì dókè ẹnìkan ló fuck up lókè hmm. ọlọ́run wá déédéé mádérọ́pò láti ilẹ̀ wá sókè hmm. nígbà tó máa mú sọ́ọ̀lù ó fi sáàfin nígbà òun dáfídì inú aginjù ló ti mú wá sadérọ́pò hmm. whatever tó o bá dà má gbàgbé o adérọ́pò ń bọ̀ lẹ́yìn ọ̀gá owó tó o ní tó o fi ń gbéraga sí gbogbo ènìyàn adérọ́pò ń bọ̀ lẹ́yìn akọrin nìwọ o lè kọrin nínú ìjọ ọlọ́run ṣùgbọ́n o ní pásítọ̀ sí ọ̀pọ̀ ọ̀kọrin mọ́ adérọ́pò ń bẹ lẹ́yìn rẹ má gbàgbé o èèyàn kọ́ ló ń kọrin sí ọlọ́run ni o ọwọ́ akọ̀ ọlọ́ọ̀kọrin sọ́lọ́ mọ́ hmm. o ní wọ́n rí ọfín bọ́ọ̀ bá rí ọfín nínú iṣẹ́ ọlọ́run ṣé nínú sẹ́ẹ̀sù nìkan ti rí ọ̀fin hmm. wọ́n ṣe ọ̀sà ní chọ́ọ̀chì oní pásítọ̀ bọ́ọ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe bọ́ọ̀ sọ̀rọ̀ ọ̀dà ó sì kú ò níbẹ̀ there are many problems tó jẹ́ pé nípa iṣẹ́ wa níwájú ọlọ́run lọ́run fi ń clear rẹ̀ ṣùgbọ́n tá a wá bínú pé ẹ̀gbẹ́ gùn wá tá a láàṣẹ mọ́ tọ́lọ́run wá fọ́ lẹ́rán tí ń wòran there are many people tó wúlò fọlọ́n lánàá tí wọ́n ní àwọn ò wúlò mọ́ lónìí wọ́n nítorí ẹnìkan sí àwọn ọ̀gá epo tí wọ́n ń lò nínú jẹnẹrétọ̀ ní chọ́ọ̀chì yín ìwọ ló ń rà oní pásítọ̀ fi wàásù bá ọ wí ó sì dá mọ́ olóòlè rà mọ́ ṣé pásítọ̀ ló ń ṣiṣẹ́ fún ni àbólódùmarè hmm. ẹnìkan fún pásítọ̀ ní mọ́tò. Mm ó ní pásítọ̀ fi wàásù bóun wí kọ́ńfọ́ọ̀tì ẹ̀rí ànúgbà ẹ ah. pé àwọn ènìyàn wọlé ọgbà mm. mọ́tò lọ́wọ́ pásítọ̀ bẹ́ẹ̀ ni ó ní mm. wàásù tó wà Sunday bóun wí ọwọ́ agbé mọ́tò yẹn wá fún mi ó ní ń gbà mm. ó lóun bò ó lóun ò lè lò ó ní mo fẹ́ kọ́ mọ̀ pé ọmọ èkìtì gidi ni mí pé inú bí mi délẹ̀ ni mo wá ní ó ti ṣe tiẹ̀ fọ́lọ́n gbogbo ayé ti congratulate pastor oh. látòṣù mẹ́fà ọwọ́ àṣẹ lọ gbà padà ọ̀gá dámọ́tò padà bẹ̀ ìdìde rẹ ló ṣe pàtàkì o bọ́ ọba jábọ́ ọjábọ́ for life nìyẹn o ohunkóhun tó o bá ti ṣe kájú kúrò níbẹ̀ Esther Táíwò wàá rí nkọ ìwọ ń kọ́ chọ́ọ̀tì lọ oníwọ̀n hmm. sẹ́ńtì ọ̀dà lọ́ba lónìí kọ́ mọ́ hmm. Esther sẹ́yìn lọ ń kọ́ fún ni àbọ́lọ́hún hmm. ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí ò tí ì mọ chọ́ọ̀tì yẹn ni ó padà wọ́sípù níbẹ̀ tó má jẹ̀mú ti bá ti wà láyé. ẹ̀sà ọlọ́run mú ọ débẹ̀ ni àwọn kan ń bẹ tí wọ́n máa rí jù ọ lọ gbogbo tó o bá ti dà láyé ọ̀gá àǹtí ilé ọkọ yìí ló ti ń sì wàá wù yìí ilé ọkọ yìí ló ti ń sì wàá wù yìí ìwọ lánàá ìwọ lónìí bí ẹkún àpọkọjẹ yínká abọ́ládé wàrí ànúgbà ìmà kàfàrú àdàyà ilé ọkọ yìí ló ti ń wùwà bí ọlọ́run má gbàgbé o àwọn kan ti lọ ilé ọkọ rí tí ń padà lébọ́ ọ̀tà o má gbà kẹ́ni ẹlẹ́ni ọgbàṣe rẹ̀ ṣe ẹ má bínú láàárọ̀ yìí ìmàkàvà rúwàdàyà àlìmàkàvà ẹ sà ó ní nǹkan kan tí wọ́n ń ṣe fọ́lọ́ntínú ọlọ́run fi ń dùn ọ̀ ń tọ́jú àwọn àwọn opó tẹ́lẹ̀ suddenly ló lọ́ọ̀tọ́jú wọn mọ́ adédọ̀pọ̀ wàárí ànúgbà màmá ọdún ọlá wàárí ànúgbà àwọn ọmọ aláìní kan ń bẹ tó ń tọ́jú ó ní ọ̀kan ṣe ọ̀pọ̀ ò lè tọ́jú wọn mọ́ ọ̀gá a fún ọ láàyè láti débi tó o dé kó o lè bá a gbé àwọn èèyàn dìde ni adébáyọ̀ ẹ máa rí ànúgbà àwọn tí ò tọ́jú mọ́ yìí ó lè jí àwọn lọ́fà ogo tí wọn náà wá ń padà jà yìí ìmáàkà fàrúwà màsáàdà líkàpá gbọ́ mi dáadáa gbogbo ń tọ́ ọ̀dà láyé asọ́ ọ̀dà láti wúlò fẹ́ nìkan ni. Mm imakua varua masada mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi ń bí àwọn ènìyàn nínú láàárọ̀ yìí ká tó wọnú àdúrà kí n sọ̀rọ̀ sí ti díẹ̀ ni ẹ sà bí mo bá ní ẹ̀bùn tí mo ní iná nínú bí mo bá ní ìpè tí má jẹ̀mú dájú bí mo bá jẹ́ olóòótọ́ tí mo níwà bí mo bá sì wà wù àwọn tó fẹ́ tẹ́ kó fà ń bọ̀ lẹ́yìn mi ìmọ̀sáàlì akàfàrúwàmà mọ̀ ń bẹ ọlọ́run elétò má gbà ká gérọ́pọ̀ ọgbà ṣe mí ṣe ọmọ táyọ̀ ẹ máa rí àánú gbà ayọ̀ ẹ máa rí àánú gbà gbogbo tó o bá fẹ́ dà láyé má gbàgbé o adérọ́pọ̀ ń bẹ lẹ́yìn mm. sámúẹ́lì sọ́ọ̀lù máa wò wọ́n éèlì sì wà wù sámúẹ́lì gbàjọba ọmọ samuel síwàwù mm. sọ́ọ̀lù gbàjọba sọ́ọ̀lù síwàwù dáfídì gbàjọba mm. amakafaru àmà solomoni síwàwù àtúgbàjọba mm. lọ́wọ́ ọmọ rẹ̀ ah, imasu dàlíàkàfà torí adérọ́pò ń bẹ lẹ́yìn ó tún bọ́wọ́ jèròbúàmù olórí ogun kọ̀dámàtà ẹni ìtàn ẹ máa rí àánú gbà ah, ẹ sà bí ọba fẹ́ẹ́ rìn jìnnà láyé láyé gbogbo tí ọlọ́run bá ṣe fún ọ fi bọ̀wọ̀ níwájú ọlọ́run hmm. kódà kó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ó ń tẹ̀lé gànràngànràn ó fi ogún gbowó lọ́wọ́ àwọn ènìyàn ẹni tí ọlọ́run fẹ́ fi rọ́pò rẹ ó ti ń bọ̀ lẹ́yìn ó lóòótọ́ kó sẹ́ gbogbo ìwà búburú ọwọ́ rẹ lọ́wọ́ ẹni tó rẹ ń bọ̀ lẹ́yìn ó rò pé ẹ̀bùn ló ní orí àwọn èèyàn tí wọ́n ń ọ ó torí ẹ̀ sọ́ra rẹ dọ́lọ́hùn má gbàgbé kò sí ọlọ́run ò lè pààrọ̀ àfẹni tí ọba fọ́ǹbù ìmọ̀ sùdálíà kàpà bọ́ bá ní pè ẹnìkan ló pè ọ́ ẹni tó pè ọ́ ojúbà onírẹ̀lẹ̀ ó wu agbéraga lókè rere lè bà tèèyàn jẹ́ nínú o lè léèyàn fún ọ lọ́wọ́ kó o ṣépè fún ẹ̀san ń bẹ nílé ayé gbogbo ẹ̀bùn tọ́lọ́run bá fún ọ tó o bá sì lò ọ padà kẹsẹ̀ ẹ̀bùn mm. gbogbo tọ́lọ́run fún yẹn láyé ní ọ ṣàkáǹtì fún ẹ̀bùn tó o sì lò ọ ṣàkáǹtì fún ibi o ti ṣe four one nine tọ́lúwa ò ti wí tó o ti lọ́lúwa wí gbogbo tó o ṣe olóò ṣàkáǹtì fún mm. torí akérọ́pọ̀ adérọ́pọ̀ ń bẹ lẹ́yìn rẹ mm. lójú ayé rẹ o náà lò ti ní rẹ pè mọ́ mm. ẹlòmíì ò sì gbàsè rẹ̀ ṣe rìn ọ̀gá padà sínú ilé padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ nígbà tí ọjọ́ ibi tí ò tí ì dé o nígbà tí ọjọ́ ibi ò tí ì dé kí ìtura ó lè bá àti ọ̀dọ̀ ọlọ́run wá whatever tó o bá dà ó wu ọlọ́run lọ́sọ̀ọ́ dà ohunkóhun tó o bá jẹ́ bàbá mi sọ́ọ̀dà kó o lè bá àfihàn yẹn lọ́wọ́ tàbí kó o lè tẹríba ni hmm. àṣìṣe tó mú ọ tẹríba ọ̀sẹ̀ ju àṣeyọrí tó mú ọ gbéraga lọ. Hmm ìmọ̀sáálì kàpà kí ni mo wí. àṣìṣe to mú mi tẹríba. àṣìṣe tó mú ọ tẹríba ó sàn ju lọ ìmọ̀sádálì àkàpàrù màkàbàrù àmà ó ti sọ́ra rẹ dọ́lọ́hùn hmm. ó ti ẹ̀ní ká má porúkọ jésù pẹ̀pẹ́ ìwọ ni ká máa pè hmm. má gbàgbé ẹni ó pè ọ́ ó lè pààrọ̀ rẹ o hmm. kò sí tí ò lè pààrọ̀ àfi tí ọba fọ́nbù gbogbo ntọ́ ọba ṣe láyé máa rẹra rẹ mọ́lẹ̀ o máa rẹ rẹ́ra rẹ̀ lẹ̀ patapata ẹ ara yín sílẹ̀ hmm. lábẹ́ ọwọ́ agbé lábẹ́ ọwọ́ agbára ọlọ́run hmm. bọ́ bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọlọ́run tòótọ́ ni ọ àwọn tá a fi ń dá kìrìtẹ́nì ara ìrẹ̀lẹ̀ àti àánú ni hmm. ọwọ́ di ọ̀gá lọ́fíìsì ọ̀n ti ọmọdé tàgbà mọ́lẹ̀ má gbàgbé ẹnìkan ló lo ipò imasada ẹ jẹ́ n dúró níbẹ̀ yẹn mm. bàbá mi á gbé ọ̀gá gba ọpẹ́ wa ìwọ lọ́lọ́run ẹ fara wí ọ̀tà bí torí ọ̀fin yọ̀ tẹ́ àdúrà mi lójoojúmọ́ àkàyálì màkàbà ni pé olúwa ìgbésẹ̀ tí màá gbé tó fi padà lẹ́yìn mi má jẹ́ ń gbé tọ́ba ti kù dẹ̀dẹ̀ tí mo fẹ́ gbé mú mi kúò lójú ọ̀nà mú mi kúò ní òrìn àjò ayé kí n padà sọ́dọ̀ rẹ̀ ọ̀sán kí n dọ́dọ̀ rẹ̀ sinmi ju kí n dénú ayé kí n má dọ̀rùn lọ hmm. ọ̀sán kí o kí mi káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ju kí n rìnrìn àjò ayé káyé ọ sọ pé ọ padà ṣe báyìí hmm. tàbí kí olúwa ọ sọ pé o ò rí ibi dé sí lọ hmm. àǹfààní kí ló jẹ́ fẹ́ẹ̀yàn hmm. tó jèrè gbogbo ayé ọ sọ ẹ̀mí ẹ̀ nù kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí ẹ̀ àyálíà kàpàlú màsúdà yá kàfà bàbá mi gba ọpẹ́ wa ìwọ ni ọlọ́run adéwùsì wàá rí àánú gbà ẹ pín àwọn ènìyàn wọlé ẹ sọ fẹ́ fẹ́ nìkan pé <coughs> ìsọjí orí afẹ́fẹ́ ọbẹ̀rẹ̀. bitter truth ni olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ìwọ lọ́lọ́run bá ọba padà á tẹ hmm. ẹni ó tì lẹ́yìn lọ́rọ̀rọ̀ sọ ẹni ó padà lẹ́yìn rẹ̀ lógún borí hmm. ẹni ó bọ́ọ̀lẹ̀ láyé béèrè pé ọlọ́run rẹ̀ dà ẹni ọba ṣe é lọ́nà là fún bàbá mi àgbàlagbà èdò yàmá sàdálì kàpá ẹ̀mí àwọn wòlíì atófaratì bí òkè ìwọ la ṣáájú ogun lálọ. Oh Mm. akẹ́yìn ogun lábọ̀ ègbè lẹ́yìn ẹni à ń dá lóró gbanigbani mm. lọ́jọ́ ogun lé bàbá mi gbọ́pẹ́ wa ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sọ fún ẹnìkan pé ìsọjí orí afẹ́fẹ́ ti gbìnàyà ìmọ̀ sàdálíà kàpàrùwàmà bàbá mi arúgbó ọjọ́. Mm. ọba àwọn ọba oh ẹ̀rù nínú àwọn ẹ̀rù ipá nínú ipá mm. ìmọ̀ nínú àwọn ìmọ̀ oh òye nínú òye mm. aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ bàbá mi ti ń jẹ́ mi ni má bẹ̀rù ẹni tí ń bẹ nínú ilé tí ń dàgbòròrú oh bàbá mi ti ń bẹ lájò títún wọlé deni eh, bàbá mi àgbàlagbà òye eh. olójú funfun ẹlẹ́yinjú iná aláṣọ funfun eh. ẹlẹ́yìn bí iná oníwà funfun ẹ àpọ̀n ọkọ̀ Fáráò ọ̀tẹ́jú aláṣejù bomi gbóná àkọ́kọ́ nínú náà lérun mm. tí gbogbo èèyàn ń pè lẹ́ẹ̀kẹrin mm. àkọ́kọ́ ní ayé ìgbẹ̀yìn ayé àkọ́kọ́ tẹ́lẹ̀ ọ̀run ìgbẹ̀yìn ọ̀run ìmọ̀ tó ju ìmọ̀ lọ mm. ọgbẹ́ tó jọgbẹ́ lọ òye tó jòye lọ agbára tí gbé alágbára ayé mi ọba tí pàṣẹ lórí ọba oh ọba tó rìn lórí omi ọba tó rìn nínú ìjì ọba tó gbanú afẹ́fẹ́ kọjá ọba tó gbanú iná kọjá ọba tí ń gbénú afẹ́fẹ́ pitú yomoyomo ọba tó gbénú òkú tó rú òkun ọba tó suná tí náà ọba tó fọ̀n láàrin ọ̀wọ́ ọ̀nà bàbá mi ẹ̀rù nínú àwọn oh ẹ̀rù alágbára nínú alágbára ipá tó ju ipá lọ mm. òye tó ju òye lọ bàbá mi ẹ̀rù jẹ̀jẹ̀ aṣáájú ogun lálọ mm. ọba tó gbé àràmì ta láàrá ta láàrá mm. ọ̀wà àwọn owó tó wọlé ikú agbẹ́kú jẹmọ́ rárẹ̀ agbẹ́rù jẹmọ́ fòpọ̀ pòfó ló bàbá bàbá mi àgbàlagbà oyè ipá nínú ipá ọgbọ́n nínú ọgbọ́n òye nínú òye ìgbìmọ̀ nínú ìgbìmọ̀ onìkàndá ṣèjọba arúgbó láíláí àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi ẹ má ṣe o bàbá. igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi igi lẹ́yìn ọgbà mi ẹ má ṣe o bàbá. ìwọ ló pa wá mọ́ o bọ́ ọba ti sí láyé wa tẹ̀ abájọ tó lórí yẹn tó fi tẹnu mọ́ pé ọ̀pọ̀ dára jù mí ọ̀pọ̀ lẹ́wà jù mí ọ̀pọ̀ sunwọ̀n jù mi, ogun ayé bori wọn ore ọ̀fẹ́ rẹ ló mú mi so ntẹ́gbẹ́ mi ò lè ṣe mo rí oore ọ̀fẹ́ gbà ọba tí òjì dòkú ọ̀tá léwa bọ́ ọ bá rí àlá la alẹ́rù lóru gànjọ́ alábàmì abàmì àlá lẹ́lòmíì la bàbá mi ò sì gbà bómi ayé ó gbé wa lọ iná ayé ẹ̀jẹ̀ ojú mi kí ni mo ní tí mo lè mú wá o mo wólẹ̀ mo yíra bàbá ọlọ́run mi bàbá tí òjògùn ó borí bàbá tí ọ̀já yí ayé ó mẹ́rẹ̀ pé ọlọ́run wà dà mm. ẹ̀rù nínú àwọn ẹ̀rù ọba tí ọ̀já yọ pa wá tògótògó bàbá mi gba ọpẹ́ wa bàbá mi gba ìyìn wa bàbá mi gba ọpẹ́ wa bàbá mi gba ìyìn wa ayé ọ̀lọ́ nípò sí nítorí wa ayé ò torí mi rajà lọ́wọ́ bàbá ò nípò sí mo dúpẹ́ mo fìyìn fólúwa ó yálẹ̀ kan ṣoṣo mo dúpẹ́ mo fìyìn fólúwa mo mọ̀ dúpẹ́ mo fìyìn folúwa ayé ò torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ mo fìyìn folúwa ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ìmọ̀ sàdáàlì kàfà ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ọba tó kú nítorí wa òrè ọ̀fẹ́ sáà ní gbẹ́kẹ̀lé mi Jésù kú fún aráyé ó kú fún mi pẹ̀lú. bàbá mi gbẹ́ ìyìn wa ògo ni forúkọ rẹ ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sí à prógrámù yìí oh ní ìgbà mọ́kànlélógún ní ìgbà mọ́kànlélógún hmm. láìdé jẹ́ ń kí ọ jẹ́ ń kí ọ wálé yọ̀dà fún ọ torí mo ti rí ojú rẹ ó tu ọjọ́ mẹ́ta bá a ṣe ń lórí òkè tó orí tó jò sí ló wò pé ò ní pa mí òjò máa bá tiẹ̀ lọ kí n máa bá tèmi lọ ọ̀tọ̀ọ̀tọ̀ lórìn orí bó tó wò pé yóò ti wọlé ẹ̀jẹ̀ ń yọjú sí i mo tún ń lo mi báyìí sóòtún tẹ̀lé mi ìwọ láìdé ó ti sọ pé ó di jù nǹkan tó tún gbàdúrà oníwọ̀ ti parí ojoojúmọ́ lọ gbà oníwọ̀ gbà wẹ̀ for now oní bíbélì sọ pọ́jú àwẹ̀ rẹ yóò dópin ìyẹn náà dáa bẹ́ẹ̀ kò sí problem kò kò sí problem kò sí problem. mọ̀ ń gbà wẹ̀ mọ̀ ń wọ̀rí mọ̀ ń wọ̀rí àwẹ̀ lẹ́ǹtì ọ̀ ń gbà lọ́wọ́ bẹ́ẹ̀ o ti jẹ́ nǹkan láàárọ̀ bíi búrẹ́dì. bàbá mi dáríjì wá. ẹsẹ̀ himasa dalia kava ẹlẹ́sẹ̀ ni wá amasuda yalia kavaru ama bàbá mi dáríjì wá ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá mi dáríjì wá ó ní gbogbo wa sáàlà ti ṣẹ̀ tá a sì ti kùnà ògùn ọlọ́run adéwùsì wà á rí àánú gbà olúwa dá mi lọ́lá wà á rí àánú ẹ sí à prógámù yìí nígbà mọ́kànlélógún bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá olúwa dáríjì wá ìwọ la fẹ́ rí o ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ọlọ́mọ bọ̀ wá ima sadalia kapa láìdé ká tó béèrè okòhun jẹ́ à béèrè jẹ́ kí n rí ọ lórí ogun ayé mi jésù jẹ́ n rí ọ lórí ogun tí mò ń jà láàárọ̀ yìí kí ni mo wí lórí kí ni ima kapa ó lè má yí ọ dáadáa lórí ogun mo fẹ́ rí ọ olúwa jẹ́ n rí ọ olúwa jẹ́ n rí ọ olúwa jẹ́ n rí ọ lórí ohun tí mò ń là kọjá bàbá mi jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ láàárọ̀ yìí ni olúwa mo fẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ jésù olúwa wa kò yí ọ ìgbà mẹ́ta la mo mo ah. ṣàlàyé pé nígbà tá a fẹ́ sin òkú ìyá àti bàbá mi mhm. pé mi ò rówó ná èmi ò rí oní oúnjẹ dá mhm. mi ò gbá pẹ́ka ná mhm. pọ́àgì pọ́ bí mẹ́wàá ó mo pín fáwọn àlejò mi ẹ̀gbọ́n mi kan pa màálù mẹ́ta ọ̀kan pa mẹ́rin ọ̀kan pa méjì ọ̀kan pa ńlá ẹyọ kan kò sẹ́ni ó fún mi lẹ́rìn ekiri kan àwọn èèyàn mi jókòó lábẹ́ tẹ́ǹtì wọn wọ́n lé wọn bọ́ọ̀ta mo ní ń gbò olórin fẹ́ kì mí wọ́n ní ebolówó lolórin máa kì ẹ lé bọ́ọ̀ta ẹ sà mo wá f sunkún wá ìbàdàn mo wá rí pásọfrẹ mi kan wọ́n ní òsì nínú chọọchì mm. wọ́n ní kí n jókòó dé amakavada yálì makaavaru àmà wọ́n ní kí n jókòó dé ah. mo wá jókòó mo ní kí mo ní mo fẹ́ ládàá lórí ọ̀tà mo wá ládàá lórí ọ̀tà kò pé ìṣẹ́jú márùn-ún mo rí arúgbó ọjọ́ yọ ó ní pásítọ̀ tó wá dà wọ́n ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ó sì wá mo sì sọ pé ta ni yín ọ bọ́ aṣọ lọ́rùn mi ó ní aṣọ ẹ̀gbin ń bẹ lára rẹ ó ní torí ẹ̀ láyé rẹ fi dúró ó ní mo wá bọ́sọ rẹ ni sẹ́ẹ̀rí bí mo ṣe ń jà pé ẹjẹ́ ń rójú yín yẹn àwọn tí ń bẹ nínú chọ́ọ̀tì dìde wá wọ́n wá ń wò mí wọ́n láṣẹ wèrè ni ẹni tí tọ́wá pásọ̀ wáyé tọ́wá pásọ̀ wáyé wọ́n sáàrí pé mò ń jà pé ẹ jẹ́ ń rojú yín ẹ jẹ́ ń rojú yín ó lò lè rojú mi ó ní mo wá bọ́ aṣọ ogun jíjà rẹ ni ó sì bọ́ aṣọ lọ́rùn mi ó sì wọ̀ mí láṣọ padà ọjọ́ yẹn ni àyànmọ́ mi gbà yí padà hmm. ojú mi kàn wálẹ̀ ni mo bá dìde mo ní òsín tó ṣe mí ọ̀pọ̀ ti lógún ọdún nù chọ́ọ̀chì yẹn hmm. ọ̀pọ̀ ti lọ́dún méje hmm. ọ̀pọ̀ ti lọ́dún méjì ń bẹ̀ ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí mo dé mo rí olódùmarè ẹ̀mí mímọ́ jẹ́ jẹ́ rí ọ láàárọ̀ yìí olúwa jẹ́ rí ọ lórí ohun tí mò ń là kọjá ọ̀gá sọ̀rọ̀ jáde láàárọ̀ yìí mò ń là kankan kọjá mò kọjá agbára mi olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n rí ọ jẹ́ kí n láàárọ̀ yìí bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ bàbá mi jẹ́ rí ọ Jésù Olúwa wa ọlá Olúwa wa buhari ànúgbà ah, ó ku ẹ̀kan tá a gbà wọ́n pe jésù sípàdé o hmm. wọ́n ní ọwá o hmm. sí kánà àti galili o wọ́n tún fún ìyá rẹ̀ náà ní iv hmm. wọ́n ní ẹbẹ́ àti fọ́ọ̀mù ẹ má wulẹ̀ fún ìyá mọ́ wọ́n ní láyé wọ́n fún ìyá ní iv wọ́n tún fọ́ọ̀mù ní invitation ọtí ni wọ́n fi ṣayẹyẹ nílẹ̀ israẹli kì í so oúnjẹ wọ́n wá bu aláṣẹ pé èló lọtí tó le tó ten thousand èèyàn ó ní ọtí garawa mẹ́wàá lálò wọ́n bá múra alẹ̀ bẹ́ẹ̀ ọlásè wá síbi àṣẹ o ó gbé ọtí garawa kan wá ó kówó mẹ́sàn-án jẹ toró ń retí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹnìkan bẹ tí ń gbọ́ mi lọ́wọ́ oh ogun kan bẹ tó dúró pọ̀ máa ṣẹ̀ṣẹ̀ mo pe ọlọ́run àwọn àpọ́tẹ́lì o bọ́ ọ bá sàmí olúwa gbógun yẹn mi lára wọ́n débi àṣẹ jésù yọjú sí wọn níbi àṣẹ wọ́n ń retí ẹ̀sìn wọn ṣùgbọ́n bàbá mi ń bẹ níbẹ̀ torí jésù àpíà mm. ẹ̀sìn ò lè yọ nígbà tí wọ́n débì kan kò sí nǹkan kan mọ́ o kò sí nǹkan kan mọ́ wáìnì tán o mm. wọ́n bá bú sẹ́kún nígbà wọ́n ń sunkún wọ́n lè nídìí ẹ̀ sunkún a ní olùgbàlà ń bí ibi olùgbàlà bá ti wà mm. kò sí ẹkún bẹ̀ mọ́ o wọ́n ní kí láì ṣe ó ní ẹ̀pọ̀n mi sínú dúrọ́ọ̀mù ọba yí padà lọ́ba dọ̀tí nígbà ọ̀dọ̀tí ó ní ẹ pé aláṣẹ tí ń retí ẹ̀sìn ẹni kọ́ tọ́ ọtí ìwò nígbà ọ̀tọ́ wáìnì wò ó ní bọ́ wọ́n ti rélé yìí wọ́n ní kí ló dé ọlọ́dà àjè tẹ́mi gan ṣe wá lọ ìmọ̀sáálì kàpá ó kankan bẹ tọ́ ńlá kọjá báyìí lolúwa sọ bọ́ bá sàmí ọlọ́run kọ́ dá sí i láàárọ̀. mo dúró nínú májẹ̀mú olúwa mo rán ṣe jáde láti inú agbára olúwa ọ̀la nkankan kọjá ọkọjá òye rẹ ìjì kan bẹ tí ń dìde sí ọ ọ dàbí pépà rí ọ̀ka mo bí ọlọ́run àwọn àpọ́tẹ́lì bí ìwọ bá sàmí èmi pàṣẹ o ọlọ́run kọlù láàárọ̀ bẹ tí ayé fi ń bú ọ ẹ̀gàn kan bẹ ọ o kankan bẹ ti ń gbomi lójú rẹ ìmàkàvàrúwádà yálì màsàdàyà mo pé ìpè ọlọ́run àwọn àpọ́stẹ́ẹ̀lì bọ́ ọ bá sàmì èmi rán àṣẹ o ọlọ́run kọ́ dá sí láàárọ̀ ọlọ́run kọ́ dá sí láàárọ̀ olúwa dá sí láàárọ̀ olúwa dá sí láàárọ̀ olúwa dá sí láàárọ̀ olúwa dá sí láàárọ̀ láìdé ẹ bèrè agbára bàbá mi ẹ wọ̀ mí lágbára mo fẹ́ gba tí ayé gbà lọ ẹ wọ̀ mí lágbára mo fẹ́ gba tí ọ̀tá gbà bàbá mi ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára bẹ́ẹ̀ là wàá àánú gbà kí ni mo ní ó gbé wọ̀ mí. wọ̀ mí ní agbára. mo fẹ́ gba tí wọ́n gbà lọ́wọ́ mi. bàbá mi ẹ wọ̀ mí lágbára. ayé kì í gba tí ò ní dùn yàn. Eh. ohun tí ayé mọ̀ pé ó wà important séèyàn. Eh. wọ́n yìí gba tí ò ní túmọ̀. Eh. ìmọ̀sáálí àkàpàrù màkàbàyà. ẹnìkan sàmì. Oh agbára tó tó ó gbà. ọgbọ́lu ayé rẹ̀. ayama sàlíkèrú àdá. ẹdúdú màkàbàrú àdá yàní màkàbà mo pe ìpè àwọn àpọ́tẹ́lì agbára tó fi gbàǹtí ayé gbà lọ ta ló sàmì oh, ọbọ̀lù ayé mo fẹ́ gbàǹtí ayé gbà lọ́wọ́ mi ìmásálí ah, àkàpà olúwa wọ̀ mí lágbára wọ́n gbà nǹkan lọ sà wọ́n gbà o hmm. mo fẹ́ gbàǹtí ayé gbà bàbá wọ̀ mí lágbára o ti ayé gbà lọ́wọ́ mi mo fẹ́ gbà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 bàbá gbé wọ̀ mí bàbá gbé wọ̀ mí bàbá gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí ima sadali akapa ọmọ sọ agbára tó tó gba ẹ̀tọ́ mi agbára tó tó lo ẹ̀tọ́ mi àní wọ́n fi yẹn joyè olórí wọ́n fi yàn joyè láàárọ̀ <laughs> ó sì kú rọ̀lẹ́ wọ́n fi joyè láago méjìlá mm. ó kú láago mẹ́rin mm. ó ní agbára gbà kó ragbára lò mm. ẹ̀rí ẹgbẹgbẹ̀rún kọ́ ilé wọ́n parí ilé àmọ́ kàfàrú àmàsáàdà baba God bless you sir wọ́n parí ilé wọ́n àjẹ́ wọn ó gbébẹ̀ o wọ́n yànkè wọn dànù torí wọ́n lágbára tó lè parí ẹ̀ wọ́n ẹ̀sà ẹgbẹgbẹ̀rún obìnrin délé ọkọ ó bímọ kìíní bímọ kejì ọkọ lè bọ́ ọ̀tà ó ní agbára tó lè ṣe wẹ́d jáde kò lágbára tó lè gbé bùjókòó amasadania kaparuama ẹsà gbogbo tó o bá fẹ́ dà láyé agbára ni ẹni da lágbára lọ́kàwé tó fi rí sẹ́sẹ́ ẹni da lágbára lórí ọkọ fẹ́ o ẹni da lágbára lórí wọn ọfi ọsẹ wẹ́ẹ̀dì ni wọ́n ti jí ó gbé bẹ̀ náà ẹni da lágbára ló gbé bẹ̀ bọ́ ọ bá tó tọ́jú ọmọ bọ́ ọmọ bá dàgbà bọ́ ọ bá da lágbára ẹni da lágbára ní jẹun ọmọ sà àìmọye ẹ̀bùn tó wẹ̀sì nítorí àìdálágbára bàbá bàbá mi ẹ wọ̀ mí lágbára ayama sadalia kavaru amasa mo fi agbára tó tó gbanti ayé gbà mo fi agbára tó tó lò ó bàbá mi o ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí lágbára bàbá ẹ wọ̀ mí bàbá ẹ wọ̀ mí bàbá ẹ wọ̀ mí bàbá ẹ wọ̀ mí lágbára mo fẹ́ da lágbára mo fẹ́ da lágbára mo fẹ́ da lágbára láìdé ṣé kò yí ọ ni àló ṣépè fún hmm. ó ní bàbá mi hmm. ṣé bọ́rọ̀ lẹ̀ ń sọ yìí hmm. àní ẹ sọ pé yóò dáa fún mi kí n máa lọ ó ní bo ni ó ti da fún ọ ó ní dádì mi àní ẹ sọ gbólóǹkan bàbá rẹ̀ ní ń bo ó ní ìwọ ọ sin àbúrò rẹ ní. ó ní ilẹ̀ tiẹ̀ ó ní bí òkúta ni wọ́n máa ro wọ́n máa ṣẹrú àbúrò rẹ̀ ó ní wàá gbọ́ o gbogbo èpè tó ń ṣe yìí bọ́ ọ bá da lágbára eh. àjàgà ni o eh. ọ̀bù àjàgà dànù àkàpà ẹnìkan sàmì agbára tó tó bú àjàgà ìran bó o bá sàmí ọbọlù ayéra ẹ pé àwọn ènìyàn wọlé má gbàgbé pé ìgbà mọ́kànlélógún ó ní mo ní kó o sí ààrẹ aya masalia kaparuama èdúdú gèrú ègè yaali kaba adalima kabaruama ọkùnrin kan mm. wọ́n yàn sí ipò mm. ipò kan ni ọba dẹ̀dẹ̀ ipò yẹn ó jókòó lórí àga mm. ó sì ké látòrí àga ó sì kú lọ́jọ́ kẹta nígbà òkú lọ́jọ́ kẹta àwọn olóṣèlú wa ni àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀ lọ pa àwọn àgbo olóṣèlú bàbá olóṣèlú yẹn tó wá yan ọmọ rẹ̀ ó ní kọ́mọ rẹ̀ ọlọ́kọ́ lọ take over ọmọ yẹn ìjókòó lórí àga tiẹ̀ orí àga fítítọ̀ ni ó ti jókòó ó ní wọn ò bí òun dáa ó ní kó wọn lọ jókòó mẹ́ kán bá yí òun jẹ́ ìmọ̀ kàfáàdà yamasada agbára tó tó góòlò ìmọ̀ sálí èkèrú àdà ẹnìkan sàmì oh ọbọ̀lù ayé rà ọbọlu ayé rẹ ọbọlu ayé rẹ láìdé àdúrà kẹta rèé ẹ̀yin wo lẹ gbé ayé mi mi ẹ pò ayé mi lẹ gbogbo ìran rere tó ń gbọ́ kí ló dé tí ọ̀sẹ̀ hmm. torí àwọn kan ti gbé mi abájọ tí wo ejóòbù orí ogún hmm. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún hmm. tó fi ni ó ti gbé ọ̀rọ̀ mi ọlọ́ máa pọ̀ jáde oh máa tẹnu mọ́ ta ló gbé ayé mi mi ayé mi mi. ta ló gbé ibùjókòó mi mi. ta ló gbé iṣẹ́ mi mi. ta ló gbé ọmọ mi mi. ta ló gbé àṣeyọrí mi mi. ta ló gbé olóore mi mi. ọyẹ pọ̀ọ́lẹ̀ lórúkọ Jésù. ọyẹ pọ̀ọ́lẹ̀ lórúkọ Jésù. ọyẹ pọ̀ọ́lẹ̀ lórúkọ Jésù. ọyẹ pọ̀ọ́lẹ̀ ẹ̀yin tẹ́ gbé iṣẹ́ mi mi. ẹ pọ̀ iṣẹ́ mi lẹ̀. ẹ̀yin tẹ́ gbé ayé mi mi. ẹ pọ̀ ayé mi lẹ̀. ẹ̀yin tẹ́ gbé ọ̀nà lọ́wọ́ mi mi ọyẹ pọ̀ọ́lẹ̀ ọyẹ pọ̀ọ́lẹ̀ ọyẹ pọ̀ọ́lẹ̀ ẹ pọ̀ọ́lẹ̀ ẹ pọ̀ọ́lẹ̀ ọyẹ pọ̀ lórúkọ Jésù ọyẹ pọ̀ ọyẹ pọ̀ ọyẹ pọ̀ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mi ẹ má pọ̀ ẹ má pọ̀ ẹ má pọ̀ ẹ má pọ̀ ẹ pọ̀ ẹ̀yin tẹ́ mi ìṣerere mi ẹ pọ̀ọ́lẹ̀ o ẹ pọ̀ọ́lẹ̀ o ẹ pọ̀ọ́lẹ̀ o ẹ pọ̀ọ́lẹ̀ o ẹ pọ̀ sílẹ̀ báyìí lolúwa wí ẹ̀yin tẹ́ mi ògo mi ẹ pọ̀ ògo mi ẹ pọ̀ ògo mi ẹ̀yin tẹ́ mi àṣeyọrí mi ẹ pọ̀ àṣeyọrí mi láàárọ̀ yìí ni ọyẹ ẹ pọ̀ ẹ̀yin tẹ́ gbé àlàáfíà mi mi ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ ọyẹ ẹ pọ̀ amasadali akaba ẹ pé àwọn ènìyàn wọlé ẹgbẹẹgbẹ̀rún sẹ́ńsì ń jáde wọ́n ń wọlé wọ́n mú kankan jáde ń bi sẹ́yìn ẹgbẹẹgbẹ̀rún sẹ́ńsì di gbèsè mm. torí wọ́n gbè mí àǹtí ibùjókòó tó wá kiri yìí àwọn kan ló gbè mí bí wọ́n bá ti gbè mí kò sọ́nà àṣeyọrí mm. ọ̀gá mo nípè kọ́ mm. ọ̀rọ̀ ìpè ń bẹ lórí mi kọ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún onípè ni wọ́n ti gbé ògo òpè mi nǹkan ń dààmú kíni bàbá débi ọ̀nà dí ọwọ́ ń bi olúwa pé olúwa sóòsì pè mí olúwa pè ọ́ ṣùgbọ́n ayé ti gbè mí ayé àmàṣàdàlì àkàbà wọ́n gbé ìwé ntí jésù wá jẹ́ láyé ayé mi mm. bẹ́ẹ̀ ni sà mm, ọdún kẹta ni jésù ti ń mm. twenty seven years ni jésù fi wá kò rí o torí wọ́n gbé mi ṣùgbọ́n nígbà tó pé ọmọ ọgbọ̀n ọdún gẹ́gẹ́ ó kọ ọdún mẹ́ta àtààbọ̀ tí è kọjá lọ ọlọ́nu tẹ́ḿpìlì ohun tí wọ́n gbé mi wọ́n ti pọ̀ lẹ̀ ẹ má gbàgbé jojúmọ́ ní ìwọ tẹ́ḿpìlì tó fi pé ọmọ ọgbọ̀n ọdún kò rí o bíbélì pé bó ṣe ń bọ̀ lórí òkè ọgbàánu tẹ́ḿpìlì lọ ó rí ìwé yẹn tá a kọ kọ wọ́n kọ ọ́ bẹ̀ pé ẹ̀mí olúwa Jehovah ń bẹ lára mi ó fi àmì òróró yàn mí láti kéde ọdún ìdásílẹ̀ olúwa láti tú àwọn òǹdè sílẹ̀ àmàlà àmàkàbàrùwà àti láti ṣàwòtá àwọn onírọ̀bìnú jẹ́ ẹ̀sà bíbélì pé bí ṣe ń kà lọ́wọ́ gbogbo ènìyàn ń wò ó ó ní bó ṣe kà tán ó jáde nínú tẹ́ḿpìlì ó lọ bẹ̀rẹ̀ ẹsẹ́ ọ̀gá wọn gbé nǹkan kan mì ó ní àjò rí òfin mú mú ntọ́ yẹ kó mú ẹ tún ọ̀rọ̀ sọ ẹ̀yin tẹ́ gbé ayé mi mi ẹ ayé mi lẹ̀ ẹ̀yin tẹ́ gbé iṣẹ́ mi mi ẹ iṣẹ́ mi lẹ̀ ẹ̀yin wo lẹ mi lẹ́tà ayọ̀ mi ọyẹ pọ̀ ọyẹ pọ̀ ọyẹ pọ̀ lórúkọ Jésù ẹ ayé mi ẹ iṣẹ́ mi ẹ bùjókòó mi ẹ ìrànlọ́wọ́ mi ẹ̀yin tẹ́ gbé ògo mi mi báyìí lolúwa wí ẹ máa pọ̀ lẹ̀ lórúkọ bá bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ wọ́n yẹ ẹ̀pọ̀ o lórúkọ jésù ẹ̀yin tẹ́ gbógo mi mi ẹ̀pọ̀ lẹ̀ ẹ̀pọ̀ lẹ̀ ẹ̀pọ̀ lẹ̀ ẹ̀pọ̀ lẹ̀ ẹ̀pọ̀ lẹ̀ ẹ̀pọ̀ ẹ̀yin tẹ́ gbógo ọmọ mi mi ẹ̀pọ̀ ògo ọmọ mi lẹ̀ ama sadali akapa ima sudayali akapa nígbà tí mo wò ó fi bó ti yẹ kí n gbé kọ́ ni mo gbé láìdé ìwọ òwò fi ń tiẹ̀ ó ní mo wò ó fi èmi àtàràbìnrin ìjọ ń gbélé ọmọ rẹ̀ kú lóru ó sùn ní ọmọ ó gbé ọmọ tèmi o ó gbé òkú ọmọ síwájú mi ó ní gbà tí ilẹ̀ mọ́ mo fẹ́ fọmú fọmọ mi ó ní sì kíyèsí ó ti dòkú o ayé aláyé lọ́pọ̀lọpọ̀ ń gbé torí wọ́n ti gbé ayé rẹ̀ mi ṣùgbọ́n kò wò fí ó tún rẹ́rìn nínú ayé tí ò dáa ẹ̀ sà ó ní gbà tí mo fẹ́ fọmú fọmọ mi kíyèsí ó ti dòkú ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí mo gbọ́n dìde láàárọ̀ àwọn ọba kínní nìyẹn lórí kẹta ó ní nígbà tí mo wò fi kì í ṣe tèmi kì í ṣe tèmi láyé agbára kàkà nígbà tí mo wò fi kì í ṣe tèmi làmúbọ̀ nígbà tí mo wò fi kì í ṣe tèmi làdágbé àdásọ nígbà tí mo wò fi kì í ṣe tèmi nìjákulẹ̀ nígbà tí mo wò fi kì í ṣe tèmi lòkú ọmọ nígbà tí mo wò fín kì í ṣe tèmi ló kú aya nígbà tí mo wò fún kì í ṣe tèmi là dànù ẹ̀yin tẹ́ gbé ayé mi mì báyìí lolúwa wí ẹ pò ayé mi lẹ̀ ìmàsáálí àkàpàrù màkàmà ẹ̀yin tẹ́ ẹ gbé ayé mi mì ẹ gbọ́rọ̀ olúwa ó yẹ pọ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé iṣẹ́ mi mì báyìí lolúwa sọ ẹ pò iṣẹ́ mi lẹ̀ ẹ pò iṣẹ́ mi lẹ̀ ẹ pò iṣẹ́ mi lẹ̀ ẹ pò iṣẹ́ mi lẹ̀ ẹ̀pọ̀ sẹ́ mi lẹ̀ ẹ̀pọ̀ sẹ́ mi lẹ̀ ẹ̀pọ̀ sẹ́ mi lẹ̀ ẹ̀pọ̀ sẹ́ mi lẹ̀ orí àdúrà yẹn láti wà fourth king ni mo ń sọ nípa chapter three orí kẹta nìyẹn tó a bá ti kọ́ láti sixteen lọ sálẹ̀ ìmàkà varuada yà má nígbà mo wò fín hmm. ṣé gbogbo ìrere tí mò ń gbọ́ ṣé bó ṣe yẹ kí n máa lóore ah. ọ̀pọ̀ tí mo wò ní ìlẹ́kẹ̀ á ní wọ́n ń sọ̀rọ̀ náà ni á láwọn ò rí ọwọ́ kankan hmm. torí pé àwọn kan gbé nǹkan kan mi ni ọmọdékùn ọkùnrin kan olúwa ní ọmọ lọ́ọ̀lú èkó ìránṣẹ́ ọlọ́ni o ṣùgbọ́n gbogbo bí ó délé kó kọ̀ra àánú gbà ohun olúwa nìwọ náà tẹ̀lé débi tó o dé yìí ṣùgbọ́n wọn jí orí nǹkan kan ah. abájọ tí bíbélì yẹn fi wí pé ẹ̀mí ta mí pa hmm. ó gbé mi lọ sí ẹnu ọ̀nà tábìlì ó nígbà mo débẹ̀ mi ò lè wọlé o olúwa ló darí ẹ̀kọ́ máa lọ ṣùgbọ́n ń gbò débẹ̀ kò lè wọlé wọ́n tilẹ̀kùn mọ́ ọwọ́ ìyọjú lójú fèrèsé méje orí ọkùnrin twenty five ìsìnkẹ́lì orí kọkànlá tí wọ́n dínà mọ́ oh ọkùnrin twenty five ọwọ́ àárí àwọn tó mọ̀ rí ẹ̀mí gbé mi sókè ó mú mi wá sẹ́nu ọ̀nà ní olúwa tí ìlà oòrùn tó kọjú sílẹ̀ oòrùn kíyèsí àwọn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ni wọ́n dínà mọ́ ẹnìkan sàmì báyìí lolúwa sọ oh ẹni tó dúró tó dínà mọ́ ẹni tá takú tó ló ti gbé tọ́ wáyé wá jẹ́ mi oh bọ́ ọ bá sàmì ọwọ́ bínú olúwa kọlù láàá ìmàsálí àkàpọ̀rù màkàbàrù àdàyà màsálí kàpà ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó tó wá rí àwọn èèyàn tó mọ̀ rí àlùfáà wà nù wọn àwọn àlùfáà àwọn tí ń pèlè èèyàn mímọ́ àmàsálí hmm. àkàpà àwọn ẹni mímọ́ hmm. báyìí lolúwa sọ oh ẹni tó gbé ògùn ọmọ rẹ mi tó fi ń fọjú alẹ́ gbàwẹ̀ lórí ọmọ ẹni tó gbé ibùjókòó ọmọ rẹ mi tó fi ń dààmú ẹni tó gbé ibùjókòó rẹ mi tó fi dàbí aláìmọ̀ọ́sẹ̀ ẹni tó gbé iṣẹ́ rẹ mi tó fi ń wáṣẹ́ kí tó rí sẹ́ ohun tó gbé mi bọ́ ọ bá sàmí mo rán àṣẹ láàárọ̀ yìí ó pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ yìí amasalia kaparu makava ah. ẹ̀dúdú gẹrúgẹ̀ yálì kava amasali kava gbogbo òrìn lórí lẹ́kọ̀ọ́ hmm. kò ríran lọ́wọ́ o o hmm. olúwa sọ fún mi pé wọ́n ti gbé ntọ́ wáyé wá jẹ́ mi ayálé àkàfà oh ẹni tó gbé ntọ́ wáyé wá jẹ́ mi tó ní kọ́ ọmọ dààmú kí ayáma sálíà kápárù àmà báyìí lolúwa wí hmm. mo béèrè fún ìnira tó fi máa pọ̀ ọ́ lẹ̀ fún ọ ọlọ́run kò fara ní. Amen. onye ọlọba mama màmá yẹn ní kẹtù mm. ẹni ó gbé tó wáyé wá jẹ́ mi kẹtù lọ́wà mm. ọwọ́ adé kẹtù o mm. wọ́n ní bẹ níbì kan wọ́n ní wà ní chọ́ọ̀chì ọba lọ ya yẹn chọ́ọ̀chì màmá ń ṣègbélé lọ́wọ́ ah. ọba dọ̀bálẹ̀ ó ní mo wá kí yín ni ó ní kí ló ń kí mi fún ẹbí ìyá rẹ ti gbọ́kọ mi kí ló fẹ́ kí wá ní kíkí tó ń kí o mọ̀ wulẹ̀ kí mi ó ní tó ni ìyá Mm. ta ló ní òbí rẹ mm. sẹ́wọ̀n sọ́lára rẹ ló ti fẹ́ gbẹ̀sán amasadalia kaba àtòwọn àtẹgbà tí fi ń lù ọ́ bọ́ ọ bá sàmí iná mú láàárọ̀ yìí ẹni tó ní bàbá rẹ sẹ́wọ̀n tó lóun dẹ̀ ti búra pé òun máa fi ọ́ dí ẹsẹ̀ bàbá rẹ ẹni ó ní ìyá rẹ sẹ́wọ̀n tó lóun sì ti pinnu láti sá ọlọ́gbẹ́ dípò tí bàbá ìyá rẹ ṣe báyìí lolúwa sọ sọ oh, àtòun àti ẹgbẹ́ ayé ti fi lù ọ́ oh, báyìí lọ́lúwa wí ó iná mú láàárọ̀ yìí ó iná mú láàárọ̀ yìí ó ta ló gbé iṣẹ́ mi mi ẹ pọ iṣẹ́ mi lẹ̀ láìdé yẹ́nba ti mi sẹ́ oníṣẹ́ ọ̀dà bíi aláìmọ̀ọ́sẹ̀ a máa béèrè pé kò tiẹ̀ yí òun Esther Adédèjì ẹ máa rí àánú gbà ẹ sí ẹ program yìí mm. ta ló mi sẹ́ mi ẹ pọ iṣẹ́ mi ẹ̀yin tẹ́ mi iṣẹ́ mi iṣẹ́ mi ò ṣe é mi ọyẹ pọ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ mi iṣẹ́ mi kò ṣe é gbé mi ọyẹ pọ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ mi iṣẹ́ mi iṣẹ́ mi ò ṣe é mi ọyẹ pọ̀ lẹ̀ ọyẹ pọ̀ lẹ̀ ọba dọ̀bálẹ̀ kókó ten thousand àti aṣọ àǹkárá méje ó kó fún màmá màmá ní à ah, ó fún mi láǹkárá méje ó fún mi ní ten thousand báǹkà wo ejò. Jóòbù orí ogún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ah. lọ́ba sì kò gbọ́ Yorùbá nǹkan ah. Yorùbá bí Yorùbá rẹ. ó ló ti gbé ọrọ mi ó lé mi ò gbé ọrọ mi ah. ó ní mo gbé ọrọ mi ọrọ ọrọ, ó ní mo gbé ọrọ mi ó ní gbogbo àwọn ọmọ ìyá rẹ méjèèje tí ìyá bí ó ní ti mi tí wọ́n wáyé wá ó ní ṣùgbọ́n ara ni mo fẹ́ pọ̀ lẹ̀ ẹ sálì ẹ sọmọ kan tí ó dìde tó dá ọ tó gbé mi nítorí tó wà níbí láàárọ̀ oh ó pọ̀ ọ́ lẹ́ o ó ní ara ń mi hmm. mo fẹ́ pọ̀ tiẹ̀ lẹ̀ hmm. ọlẹ́gbẹ̀ẹ́ rí àkọ́kọ́ adébẹ̀sì wàárí ànúgbà ìmàsúdà yálì màkàvà dálì màkàvà ọlẹ́gbẹ̀ẹ́ rí àkọ́kọ́ hmm. èmi ni mo dá ayé rẹ̀ rú ẹ̀gbọ́n rí ẹ̀kejì èmi ni mo jẹ́ wọ́n dá dúró lẹ́nu ẹnì kẹta ó lò ń dọ́nà rẹ̀ rú ẹnì ẹnìkẹrin òun ló ń dọ́nà rẹ̀ rú imakavada yali makavadali masudaya jóòbù orí ogún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún amasuda yali kava ó ní mo fẹ́ pọ̀ tiẹ̀ lẹ̀ torí ara nèmi ayé tí wọ́n ní òsín kankan nìyẹn amasali ah. kapa ó ní kúnlẹ̀ ó ní wọ́n nìkan ni mo fẹ́ yọ̀ǹda imakavaruda yaliba ọlọ́run dá sí ọ̀rọ̀ mi wàá rí àánú gbà báyìí lolúwa sọ eh. ẹ̀yin ènìyàn ibẹ̀ bá sàmì oh èmi ẹlòmíràn ṣe jáde ẹni gbé tọ́ wáyé wá jẹ́ mi tó ní òsì tọ́ máa ṣe bọ́ ọ bá sàmí gbogbo tó gbé mi ó pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ ẹni mi àṣeyọrí rẹ tó ní kó o máa mánéjì ayé gbé ẹni mi tọ́mọ rẹ wáyé wá jẹ́ oh tó ní òsì tọ́ máa dà ẹni mi ògo àbáwáyé rẹ tó ní kó o máa dààmú kí báyìí lolúwa wí o ọwọ́ bínú olúwa ọkọlù wọn láàárọ̀ ìyá ọmọ bímọ wọ́n lọ jọra fún ìyá ọmọ àwọn àgbààgbà ń wé ọmọ lọ́wọ́ nù ilé wọ́n jọra fún ìyá ọmọ Stella àánú máa wú ayé rí ẹ sí à program àwọn àgbààgbà bá ń búra wọn wọ́n ń búra wọn wọ́n jọra tán fún ìyá ọmọ ìyá ọmọ bá wọlé dé ọba bá màmá méjèèjì tí wọ́n ń búra wọn nìkan sọ pé olórí ibú ni ọ èkejì ní olè ni ọ nílẹ̀ ń jà sí ìyá ọmọ bá tún kúnlẹ̀ pé mọ́mí ẹ̀yin náà ní sùúrù ẹ mọ́ jàmọ́ ó ní kí n mọ́ jàmọ́ kí ni ó ní olè ni ó lólè nìwọ náà màmá ọmọ ní kí ló dé kí kílẹ̀ wá ń bára yín jà sí ó ní olè ni ó ní tó ti ọlọ́mọ ìyá náà ní ẹjọ́ náà sọ tó náà ṣe ọlájọ yẹ̀yẹ́ ara wa ń bì ni ó ní òsì tó ṣe ó ní nínú ògo tọmọ rẹ̀ gbé wáyé ó ló ti gba ògo márùn ó ló ti tunu ògo márùn lórí ẹ̀bí ṣe ń wẹ̀ ó ní so ó ní ìgbà tẹ́mi tu márùn ẹbí léèrè ó náà ti tu méjì wọ́n ní mélòó lọ́wọ́ gbé wáyé gan ó ní mẹ́jọ ló gbé wáyé ó láwọn ti gba méje lọ wọ́n ní òun ló mú méjì èmi náà mú márùn ìyá ọmọ ní èwo lẹ wá fi ilẹ̀ ọ làwọn fẹ̀mí gúngùn lẹ̀ àwọn ti yọ gbogbo ntọ́ wáyé wá jẹ́ ó lóun wò wọ́n ṣe kó márùn ó ní wọn náà ṣe kó méjì tó kù bí wọn náà bá yọ̀dájú nìyọ ọmọ bá ké ará àdúgbò ẹ gbà mí o ìmọ̀ sádà yàkàfà ayé tá ń gbé nìyẹn ìwọ fọmọ rẹ sọyàn ọkàn rìn lọ ọyẹ ò tó wọlé dé padà nígbà tó yẹ kọ́ ọmọ jẹ́ńjì ọmọ nígbà yẹn lọ bẹ̀rẹ̀ àdúrà ìlérí olúwa àánú dá sọ̀rọ̀ rẹ Amen. yínká bọ́ládé wà rí Amen. ìgbà tí ìwọ carelessness is a big disease ni àìsàn ńlá ni sà aya masada irú oorun wèrè wo ló sùn tí wọ́n fi gbé adélèké ẹ máa rí ànúgbà oorun wo ló sùn tí wọ́n fi gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà fi gbé òkú ọmọ sí ọwọ́ àsùn látàlẹ́ àárọ̀ ló tó jí abiyamọ búburú ni kì í sàbíamọ tó dáa aya makaba ọ̀pọ̀ abiyamọ lọ́jọ́ ìyá ọmọ ni wọ́n mọ́ tí wọ́n ìsàbíamọ́ carelessness lógun tẹ́lómi ń jàmbá yìí torí òbí rẹ̀ careless wọ́n sọ àgọ́ tiẹ̀ di ibùdó ogun ó gbé ọmọ fọ́rọ́gùn rẹ̀ kọ́ máa bá a pamọ́ kí òun rìn lọ ọlọ rojọ́ ládùúgbò kó tó dé wọ́n ti withdraw nǹkan lára ọmọ ìgbọ́yé ọmọ jẹ́jẹ́ ọmọ lọ́bẹ̀rì àwẹ̀ padà àṣẹjáde sẹ́nìkan wọ́n gba nǹkan kan lọ ìrìn àjò àyànmọ́dì ìrìn àjò ogun mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n mo pe Jésù ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì láàárọ̀ yìí ohun tí ayé gbà lọ ọlọ́run dá padà fún ọ. níwájú ẹni tí èmi ń sìn níwájú ẹni tí èmi dúró oh bàbá mi mo ti sọ gbogbo ọjọ́ tí mo bá forí balẹ̀ fún báàlì tàbí tí n bá wá agbára ayé ọjọ́ yẹn ni kò lé mi jáde láyé ọjọ́ tí n bá fayé ṣègbẹ́kẹ̀lé mi tàbí tí n bá wá agbára òkùnkùn láti ṣiṣẹ́ rẹ bí ilé ọjọ́ yẹn bá ti súnkọ̀ gbọ́dọ̀ bá mi láyé mọ́ hmm. bàbá mi bọ́ jẹ́ ìwọ nìkan ni mo mò ń pè abiyamọ ìgbọ́gbe ọmọ ẹ̀kọ́ má tàti wèrè ẹ̀yin kan sàmì ó tí wọ́n gbà lọ oh dírí àjò àyànmọ́ fi dàrú báyìí lọ́lúwa sọ bọ́ ọ bá sàmì olúwa dá padà fún ìmàsáadálì màkàvà rúwàmà èdúyàlì màkàvà dàyàlì màkàvà stella ayé rẹ̀ rí àánú gbà gbogbo tí ayé gbà lọ dírí àjò rí òfin yí ọmọ kama ayama sadaliya kapa oh, báyìí lọ́lúwa wí o lónìí olúwa dá padà láìdé sọ ma pé mo sọ nípa agbára jọ́dánì mo sọ nípa agbára méje tí jọ́dánì ń lò ìmọ̀ kàfàrú ama, mo sì sọ nípa májẹ̀mú jọ́dánì orísun jọ́dánì ọgbà ídẹ́nì ló ti bẹ̀rẹ̀ ó rí i pé bíbélì yẹn pé ó wá láti adamu, mm. ibi jọ́dánì ti wá nìyẹn Bi èlíjà ṣe lágbára tó ọgbà sọ lára ara rẹ̀ mm. ọjà sí o èlíjà rìn kọjá ń bẹ̀ ní o ṣùgbọ́n wọ́n lọ gé igi mm. nígbà tí Èlíṣà dé etí odò ohun tó fojú èlíjà rí wọ́n fojú ọmọọṣẹ́ náà rí mm. àáké yọ sínú omi ó ní mo gbé olúwa mi o àmọ́ ń sọ nípa second chapter six verse five ó ní atọrọ rẹ̀ ni wòlíì pé níbo ló bọ́ sí ó ní níbí ló bọ́ sí ó sì mú igi ó sọ sínú Jọ́dánì igi kọ olúwẹ̀rí la olúwẹ̀rí torí sọ̀rẹ́ndà tó gbé mi mo mú ọ̀pá olúwa dání oh mo rán àṣẹ jáde láti inú májẹ̀mú olúwa jọ́dánì ayé tó gbé ọ mi ó oh tó gbé mi láyé rẹ ah. ó pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ jọ́dánì ayé tó gbé ìṣerere rẹ mi mo dúró nínú májẹ̀mú olúwa mo rán àṣẹ mo pe ọlọ́run àwọn àpótẹ́lì oh ohun tó gbé mi ó pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ abàmì jọ́dánì tó gbé ẹ̀tọ́ rẹ mi ohun tó gbé mi ó pọ̀ ọ́lẹ̀ láàárọ̀ bọ́lá méje kọ̀ buhari ànúgbà àṣẹjáde sẹ́nìkan oh alágbára eh. tó gbé ntọ́ wáyé wá jẹ́ mi mo wu ọmọ jẹ̀mú olúwa lọ oh mo bá ẹni tó pè mí sọ̀rọ̀ bí ọba sàmì ah. ó pọ̀ ntọ́ gbé mi ilẹ̀ ọ̀pọ̀ ntọ́ gbé mi ilẹ̀ ọ̀pọ̀ ntọ́ gbé mi ilẹ̀ friday four samuel chapter six verse one wọ́n ti gbà pótí ẹ̀rí olúwa lọ ṣùgbọ́n wọ́n dá padà mm-hmm. wọ́n rí ọwọ́ tó le dragoni kú tẹ̀yìntẹ̀yìn wọ́n dá padà lásán mm-hmm. wọ́n tó dá padà tẹ̀lé-tẹ̀lé wọ́n kú ẹran tí ń dì í ẹnìkan bẹ níbi ọ̀sán mi mo rán ọ jáde ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ mm. tẹ̀lé-tẹ̀lé ó yá gbà padà ó ohun tí ọ̀tá gbà lọ tẹ̀lé-tẹ̀lé ó yá gbà padà ó yá gbà padà ó yá gbà padà ó yá gbà padà ó yá gbà padà ó yá gbà padà láìdé tó o lè sọ gbogbo ẹni tó jókòó lé ẹ̀tọ́ mi olúwa fi kú sí wọn dì ìmàsálíà kàfọ́rùwà màsálíà kàfà. olúwa fi kú sí wọn dì ẹ pa àwọn èèyàn wọlé ẹni ó jókòó lé i can feel the presence of God this morning ẹni ó jókòó lé kíni tó jókòó lé ẹ̀tọ́ mi mọ́lẹ̀ bàbá mi ẹ bá ń fi kú sí ndì amasa dàlí àkàbà alimaku abaruada oh láìdé ilẹ̀ filistini kọ́ ni filidi ní Gòláyátì dúró sí o ó dúró sórí ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì àkàyálì makava dayali masudaya ìdayali makava. àdíyálì màkèvárù ayàlì màkèdálì màkàvà ó jókòó sórí ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn tó ní ẹ̀tọ́ ń gbénu pàlàpàlà hmm. ó tó ń jókòó ní gbangba hmm. ó tó ń bá wọn jà lórí ẹ̀tọ́ wọn hmm. ẹni gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ tó tó ń bá ọ jà lórí ẹ̀ mo bá Olódùmarè sọ̀rọ̀ bá ọ bá sàmì ọlọ́gọ́ fi kú sí i nídìí ayamasalia yabaka. adúyàlímọ̀ sàyálì kàfà oh, mo dúró nínú májẹ̀mú olúwa ẹni gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ̀ tó ní kò sí tó ṣe tó tún bá ọjà lórí ẹ̀ ọlọ́kọ̀ fi kú sí i nínú. ayé a máa gbẹ̀tú ẹlẹ́tọ̀ ká tó pa ẹlẹ́tọ̀ ayé a máa sálíà kàpàrúwàmà èdúdú gẹrú ègègè ya ẹnìkan ra ilẹ̀ ẹ̀ka mẹ́rin ọba ra ilẹ̀ wọ́n bá gbé títì gbàbẹ̀ lọ owó olè bá wọn ọkọ̀ gbogbo òwe ilẹ̀ lé ọwọ́ pásítọ̀ lọ́wọ́ hmm. pásítọ̀ bá ń ta ilẹ̀ láì jẹ́ ah. ọmọ ọba náà ń ti talẹ̀ ó ní bọ ẹ lè talẹ̀ òun ó ti ta éèkà mẹ́ta hmm. ah. ó ti lù tà tán ó lóun ọ̀dà owó tó fira lẹ̀ ní ọdún mẹ́wàá sẹ́yìn hmm. ọdún mẹ́jọ sẹ́yìn òun ọ̀dà padà ìyẹn ní níbo ni ó ti máa ṣerú ẹ̀ ilẹ̀ tó ń ra nígbà tó ń ra one million ní éèkà mẹ́rin tẹ́ ti wá ń talẹ̀ ní one million bíi ẹ wá ta gbogbo lè òun ó ní bọ́ ọba gbọ́kọ̀ tọ́ ọba gbowó ọlọ́sọ ẹ̀mí nù ayé àmàkàbàrú makabaruama ìdàyálì makabaruama ẹ̀sà wọn a máa yẹ̀yẹ̀jẹ̀ lórí ẹ̀tọ́ rẹ̀ ní bá tó ń gbàdúrà bòókì ah. wọn wá ní ń bo ó béèrè fún agbára ni a lọ bá padà àwa lọ bá pé ó sì lẹ̀ ó ah. ti ń ṣe ó ti ń mú jẹ ó sì eléyìí ṣe lọ́ba fi ge ẹni tí à ń bẹ̀rù bá dẹni tí ń dọ̀bálẹ̀ hmm. àṣẹ jáde sí ọ oh ta ló jókòó ní ẹ̀tọ́ rẹ mọ́lẹ̀ eh. tó ní òsì tó máa ṣe eh. báyìí lọ́lúwa sọ ah. bọ́ọ̀ tó bá sàmí ọlọ́run kò fi kú sí i nípò bá ẹni tó gba ẹ̀tọ́ rẹ̀ filistini ó jókòó lórí ẹ̀tọ́ ọmọ israẹli ó tún sọ fún wọn pé tí a bá bí yín dá ẹ jáde wá bẹ́ẹ̀ ni sà ẹni gbẹ̀tọ́ rẹ̀ tí tún dẹ́rù bọ̀ báyìí lolúwa sọ bí wọ́n bá sàmí ọlọ́run kò fi kú sí i nípò ẹni gba ẹ̀tọ́ rẹ̀ hmm. tó tún halẹ̀ mọ́ ọ ẹni gba ẹ̀tọ́ rẹ tó tún takú láti máa halẹ̀ mọ́ ọ mo bẹ jésù bọ́ ọ bá sàmì kọlù láàárọ̀ ọlọ́run kọlù láàárọ̀ ó yá gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá gbà gbà gbà gbà gbogbo tí ayé ti gbà lọ báyìí lẹni tó pè mí wí oh èmi rà ṣe bí wọ́n bá sàmì ọlọ́run dá padà fún ọ abàmì pẹpẹ oh tí wọ́n ti ń rúbọ ìjákulẹ̀ rẹ láìdéke ní ń jẹ pẹpẹ agbára ti ń bẹ nínú pẹpẹ hmm. ọmọ lè púpọ̀ elija ṣépè ó ní òní sójò mọ́ tàbírì ṣùgbọ́n nígbà tó fẹ́ pe òjò pa padà ó nílò pẹpẹ o ọwọ́ pẹpẹ Ísírẹ́lì kan torí bí ọba ti rí pẹpẹ kò sí òjò mọ́ nìyẹn sà mm. èmi ọmọ pẹpẹ tí wọ́n gò tí wọ́n ti dínà mọ́ ọ eh. mo gbé iná dání ẹnìkan sàmì ìmọ̀ kávàrà ayé ìmọ̀ kávàrú àmà iná kọ́ wọ pẹpẹ yẹn lọ iná kọ́ wọ pẹpẹ yẹn lọ iná kọ́ wọ pẹpẹ yẹn lọ iná kọ́ wọ pẹpẹ yẹn lọ iná kọ́ wọ pẹpẹ yẹn lọ kí ló dé tí bọ́lá Balaki àti Bálámù tí wọ́n ń wá pẹpẹ kì kí wọ́n fẹ́ fi pẹpẹ ṣe wọ́n ní báwọn ọba ti rí pẹpẹ mọ́ <laughs> wọn ò ní ṣe nǹkan kan nọ́mbà twenty three fourteen yẹn pẹpẹ méje ni ó ní mọ pẹpẹ fún mi ẹjẹ́ adá ayé àwọn èèyàn ìdúró ìyáálí makava. dàyáálí màkàvà ìdàyáálí makava. Fourth king chapter eighteen twenty twenty three yẹn ó ní ẹ láti twenty five ó ní ẹ wá pẹpẹ kan èlíjà àti wòlíì báàlì torí wọ́n nílò pẹpẹ ọba yẹn rú ẹbọ lórí pẹpẹ oh àti ẹbọ ìjákulẹ̀ ní rú hmm. wòlíì wípé pẹpẹ máa ya lulẹ̀ pẹpẹ ya lójú ẹsẹ̀ ọba náwó ní ẹ̀mú ọkí lọ sọ́wọ́ ọba ẹnìkan sàmì oh pẹpẹ àwọn àjẹ́ oh tí wọ́n ti dá ọ dúró pẹpẹ àwọn èmèrè tí wọ́n ti dá ọ dúró pẹpẹ ìdílé tí wọ́n ti dá ọ dúró pẹpẹ agbègbè tí wọ́n ti dá ọ dúró pẹpẹ ọ̀rẹ́ tí wọ́n ti dá dá ọ dúró bẹ́ẹ̀ pé àwọn wòlíì ìkà tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé àwọn ògbóni tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé àwọn àfáàkà tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé àwọn ọmọ ìyá tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé olórogó tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé àwọn ọ̀rẹ́ tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé alájọgbélé tí wọ́n ti dá ọ dúró bẹ́ẹ̀ pé orogún òwò tí wọ́n fi dá ọ dúró bẹ́ẹ̀ pé orogún ilé ọkọ tí wọ́n fi dá ọ dúró bẹ́ẹ̀ pé orogún ẹ̀bùn tí wọ́n fi dá ọ dúró pẹ́pẹ́ òjò wú ògo tí wọ́n fi dán dúró mo gbé iná dání bọ́ ọ bá sàmí iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná bí pẹ́pẹ́ wó iná iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó iná bí pẹpẹ wó àyà màsálíà kàpà àdàyà màsáàdà sọ pé gbogbo ẹ̀tọ́ mi. gbogbo ẹ̀tọ́ mi mo gba àṣeyọrí mi mo gba àṣeyọrí mi mo gba ògo mi mo gba ògo mi mo gba ìgbédìde mi èmi ò ṣe é dádúró mọ́ mi ò ṣe é dí lọ́wọ́ mo gba ire mi ẹ̀yin adínilọ́wọ́ ẹ padà lẹ́yìn mi ẹ lanẹ́ dànù ẹ̀yin ogun lé wa ẹ rí sẹ́sẹ́ mọ́ ẹ gbiná dànù ẹ̀mí àtọpinpin tí mọ́nítọ̀ mi ẹ lanẹ́ dànù ẹ̀yin ìran òdì ọyẹ parẹ́ ẹ̀yin àlá òdì ọyẹ ẹgbẹ́ dà mo gbẹ́ ẹ̀tọ́ mi ẹ̀yin májàmú òkùnkùn ẹ bàjẹ́ májàmú léwa ẹ bàjẹ́ tìlí àná ẹ bàjẹ́ tágbègbè ẹ bàjẹ́ tàwọn ọ̀rẹ́ mi tọ́dá mi dúró ẹ bàjẹ́ mo gbẹ́ ẹ̀tọ́ mi mo gbẹ́ ògo mi mi ò ṣe é dá mi ò ṣe é dí lọ́wọ́ mi ò ṣe é dínà mọ́ mi ò ṣe é bínú sí mi ò ṣe é bàjà gbogbo ẹ̀yin adíni lọ́wọ́ ọyẹ ẹ parẹ́ ẹ̀yin tẹ́ dànù ẹ̀yin tẹ́ ń bá mi jà ọyẹ ẹ̀sẹ̀gbé ẹ̀yin tẹ́ ń lérí ogun ẹ̀gbin náà dànù ọ̀run jà fún mi ayé mi dìde ògo mi dé ìyanu mi dé mo gbọ́ ọmọ mi mo gbọ́ mi mo gbọ́ mi mo gbọ́ lẹ́tà ayọ̀ mo mi mo àánú mi mo àlàáfíà mi mo gbọ́ mi mo gbọ́ mi mo ògo mi mo oríire mi bẹ́ẹ̀ lórí kò yí padà amasalia kafaru masandalia kava láìdé àánú la dé báyìí bàbá hmm. fẹ́ pín àánú bò la pín. Hmm. ẹ ṣé mo rí àánú gbà o. kí ni túmọ̀ yẹn. ẹ ṣé mo rí àánú gbà. kí ni kí ni mí nìyẹn. torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. ìwọ wo bàbá lórí òkè yá nìsín. ẹ ṣé mo rí àánú gbà o. àní ìwọ gangan dájú ara láti sunday mo ti ète sunday mọ. àti tá a bá fẹ́ kún àní ọ dájú ara rẹ. ọ̀ǹdẹ̀ wà ń èdèlé. àní ọ dájú ara rẹ. nàmbà orí òkè mo ti dé báyìí. nàmbà kí ló mú abadika kún. january mo bìnrin wà ní mú. ṣé january la wà yìí <laughs> eh, kí la wà yìí. Eh, eh, àwọn àwọn. máàcì la wà bí ẹ mú ta ti wá kò lé tó bá wọn thirty one mọ. fi one mọ thirty kọjá thirty ah, one eh, àánú. Eh, eh, ah, wálé ó máa mú thirty one jẹ. àánú àánú ẹjẹ́ nìkan náwó ọ̀tún síwájú ah, kì í ṣe ọgbọ́n orí ni àánú sá. kábíyèsí ọlọ́run. ẹni ọba wọlé sílá ó dé pẹ̀lú ẹnìyẹn. Hmm. àánú ní ogun ọ̀run tí ń tẹ̀lé lẹ́yìn. bẹ́ẹ̀ mo dẹ̀ tẹnu mọ́ pé méje ni. Hmm. ọ̀kan bẹ tí ń ṣáájú àánú. o ni wọ́n ń pè ní ojú rere so ìyẹn ṣáájú àánú lọ ni ó ń la ọ̀nà fáànú hmm. ẹni bá ti rí ojú rere wọn ò rí yóò rí àánú lórí màmá odò ọlá ní kíkí ọmọ ní pásítọ̀ láìdé hmm. oh my god data irú èmi bàbá fẹ́ fún mi nọ́mbà tí mo ṣe gorí òkè káàkiri pẹ̀lú gbogbo ogun yẹn ah, láti pọ́n òkè yẹn kọ̀ rọrùn irú nọ́mbà kí ló fẹ́ fúrú mi báyìí. láti mẹ́mú eleven eh? one one kémi ò mẹ́lẹ̀mú ìwọ ńkọ́ ìwọ mọ̀ wá o láìdé ọ̀dájú mo sì mọ̀ pọ̀ ọ̀dájú. ebi wà mọ fáwọn ẹlẹ́mú wà wọn. ẹnìkan tí ẹ ti máa fún ọ ní twelve million. Ah, ìwọ lọ wálé wà fún twelve million. tó àánú kí ni ń jà àánú hmm. agbára wo ni ń bẹ nínú àánú àkàyálì màkàbà dúyàlì màkàbà kí ni májẹ̀mú tá àánú ni ẹjẹ́ nìkan náwó síwájú hmm. ìmàsúdà yálí àkàbà ìmàkéèdà lí màkàbà mọ́rán àṣẹ sí ọ kílẹ̀ òní tó sú oh ọ máa àánú gbà. Amen kí ni mo ní kó tó ṣẹlẹ̀. ilẹ̀ òní tó sún. ilẹ̀ òní. kó tó sún. àṣẹ ni wọ́n fi mọ wòlíì. oh my God. ẹnìkan sàmì níbí. kí ilẹ̀ òní tó sún. báyìí lẹni tó pè mí wí. Oh, o máa rí àánú gbà. àṣẹ ni mo pa omi ọ̀dá lábàá. kí ilẹ̀ òní tó sún. ẹnìkan gbàgbọ́ sí sàmì. lórúkọ Jésù o máa rí àánú gbà. Oh, man. man. mo dúró nínú májẹ̀mú olúwa mo rán àṣẹ láti inú agbára olúwa ẹnìkan pariwo àmì kí lè òní tó sùn ọmọ àrí àánú gbà ìmọ̀sẹ́ dàlíkàpà oh adadari masayalikapa ẹdúdú gẹgẹrúgẹdà ayali egerugedu yalimakaba ẹnìkan wà mí kí lè òní tó sùn ọmọ àrí agbárí àánú gbà. ẹnìkan sàmì àní mo tẹnu mọ́ ilẹ̀ òní kó tó sùn ọmọ àrí àánú gbà. ẹnìkan wà níbi ọ̀sàmì àní mo kílẹ̀ òní tó sùn ọmọ àrí àánú mo wí o oh ẹnìkan bẹ níbí sẹ mo sọ nígbà kẹrìndínlógún kílẹ̀ òní tó sùn oh, ọmọ rí àánú gbọ́ ẹnìkan wà níbí ọ̀sàmì kílẹ̀ òní tó sú ọmọ rí àánú gbà ẹnìkan sàmì kílẹ̀ òní tó súsẹ̀ ọmọ rí àánú gbà ẹnìkan sàmì kílẹ̀ òní tó tú ọmọ rí àánú gbà ẹnìkan sí àmì ní kílẹ̀ òní tó sú ọmọ oh, oh, rí àánú gbà mo pe Jésù bàbá aláàánú mo bá sọ̀rọ̀ ẹnìkan wà mí ọ̀sà mi kílẹ̀ òní tó sú wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà ilẹ̀ òní kó tó sú oh, mo pe Ọlọ́run àwọn àpọ́tẹ́lì ẹni tí èmi ń pè lọ́sàn àti lóru ẹni tí èmi ń tẹ̀lé láìsinmi àti láìsàárẹ̀ ọ̀sà mi níbí kí ilẹ̀ òní ó tó sú o báyìí lolúwa sọ ọmọ rí àánú gbà níbi tó fiyè sí ni ọ oh wà níbí sẹ́ àní kí ilẹ̀ òní ó tó sú báyìí lẹni tó pè mí wí o ọmọ rí àánú gbà. Amen ọ máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá àánú gbà wàá àánú gbà wàá àánú gbà now áńgẹ́lì mẹ́sàn-án ti ń tẹ̀lé àánú àkọ́kọ́ ni ìtọ́ni ẹ̀ẹ̀kejì lójú rere. ẹ̀kẹta nìrànlọ́wọ́ ìmọ̀sádàlí àkàbà ẹ̀kẹrin láńgẹ́lì ìyanu ẹ̀karùn ni áńgẹ́lì ọgbọ́n ẹ̀kẹfà ni áńgẹ́lì ire a máa rí ire kó níbi gbogbo tí o tiẹ̀ ti eti ní báyìí ẹ̀keje ni áńgẹ́lì ààbò. Eke jọ na Segun, i ma ka barua ma, eke sị na ngeghi Ọrọatiboko, i ma su daali kapa, ɛ ji awa sɔnna pa ịtɔnye, kinin nje ịtɔnye, i ma adaya ndaya, ɛ n'eka wambi, mɔzɔn tɛ le siyɔ, ire rɛ wa, ɔlɔ nkɔ daari ese rɛ sibɛ, ɔga. ẹgbẹ́ ẹgbẹ̀rún nire wọ́n ń bẹ lọ́sọ̀dì tí wọ́n kọrí sí korodu ìmàṣú dàlíà kàfàrú àmà ọ̀tọ̀ níbi tó ti ń sisi ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ti fẹ́ gbé ọ̀gá ẹ o ibi tí ò ni wọ́n lọ ìtọ́nisìn ni bàbá àánú èkè sisi ogún ọdún o mm. kò rí nǹkan kan mú o ṣùgbọ́n Genesis chapter thirty five thirty seven. Ádámù ó ní olúwa fihàn mí pé lọ́ọ́ máa na ọ̀pá lọ́ọ́ fi ọ̀pá lọ́ọ́ máa nà ẹran tí ó máa fẹ́ fọ̀ tiẹ̀ ni gbogbo ẹran ó máa bí kó tó pé oṣù mẹ́ta hmm. ayé rẹ̀ ti yí padà torí ìtọ́ni ni ó rìnrìn àjò ogún ọdún láì rí ìtọ́ni hmm. láàrin oṣù mẹ́ta tó rí ìtọ́ni hmm. nǹkan yí padà báyìí lolúwa sọ oh bóyá lójú oorun tàbí lójú ayé agbára tí ó darí rẹ síbi dínà lọ́wọ́ rẹ wà agbára yẹn wọnú ayé rẹ ẹgbẹ́ ẹgbẹ̀rún sí ọkọ fẹ́ torí wọn rángẹ́lì ìtọ́ni wọ́n wá délé ọkọ tán wọ́n rìnrìn àjò ogun pẹ̀lú ogun torí àánú ọ̀fọ̀hún torí ìtọ́ni sọnù bí ìtọ́ni bá ti sọnù ogun ló kù o hmm. ẹgbẹ́ ẹgbẹ̀rún sí lẹ́gbà torí kò rí ìtọ́ni ọwọ́ adébi tó kú ọ̀rọ̀ ní òdòfo torí ò rí ìtọ́ni bí ìtọ́ni bá ti lọ ogun ló kù o. Mm. olúwa sọ fún genesis twenty six twelve yẹn ó ní mọ̀ kú òní bí yìí ó ní ní gerari ó ní bẹ́ẹ̀ ni ó ti dáko ó ní olúwa ojú ọmọ rọ mm. olúwa ní òsì tọ́ka ọ ó ní asálẹ̀ ó ní kò sí tọ́ka ọ o ìmọ̀ mm. sàdálìkàfà ọkàn rìnrìn àjò ayé bíbélì pé àwọn tá à ń tipasẹ̀ mi darí àwọn ní sọmọ ọlọ́run ibi ọgbà sọ́ọ̀bù sí ó kú ọjà tọ́pọ̀ tèmi ó dòfo torí ò o ọgbọ́ pé ẹgbẹ́ rẹ ọgbọ́ pé aṣọ lọ́tà tó dìde ọgbọ́ pé ogun mọ́tò nìwọ náà bá lọ ra sọ lọ́wọ́ olúwa bóyá ni tà tó fi dìde ọgbọ́ pé ẹgbẹ́ rẹ travel out ọfẹ́ lu Amẹ́ríkà agent ní òṣèṣe àfikà bọ́ ṣe Dubai ó ní travel out náà travel out ń jẹ́ ó out of country níbi tí rèrè ò sí ọ̀la kàkà tọrọ ọgbọ́ ìtọ́ni báyìí lọ́lọ́run mi wí oh áńgẹ́lì tó máa tọ́ ọ sọ́nà níbi tó wà yìí bọ́ ọ bá sàmì ó wọnú ayé rẹ lọ ó wọnú ayé rẹ lọ ó wọnú ayé rẹ lọ Genesis orí kejìlá hmm. ẹsẹ̀ kínní hmm. Ábúráhámù rí olúwa hmm. olúwa ní kó jáde nílé bàbá rẹ̀ lọ síbi tó ń fẹ́ fi hàn ìwọ ò rí ìtọ́ni kankan ọkàn káàkiri ayé ni ọ̀dọ̀ olóore tí rèrè ò sí ibẹ̀ ló ti ń jókòó látàárọ̀ dalẹ́ tóró ò rí ìtọ́ni ọmọ bíi ire wà gan ire rẹ̀ ń bẹ lábújá ó jókòó pasẹ́kò ọ̀tàkù àbújá oní federal capital ni ire rẹ̀ sì ń bẹ lọ́sọ̀gbọ̀ tóró gbọ́ ìtọ́ni báyìí lẹni tó pè mí wí mo rán àṣẹ áńgẹ́lì tó máa darí ẹ síbi níbi tí ìrànlọ́wọ́ rẹ wà ó wọnú ayé rẹ wà ayama sadalia kavaru ama èkèrú ayalima kaba exodus fifteen twenty five wọ́n dé mara omi mara koro kò ṣeé mu o nígbà tí o sọ pé tẹ́ fẹ́ dá ìyá ń jẹ wọn wọ́n sunkún o torí wọn ò rí omi mu Mósè bi olúwa olúwa ní kí ló ń bẹ̀ mí fún ebi igi ìkànnì ilé tí odò yìí gbogbo àṣẹ adùn tí mara ní mi igi etí odò mara ti gbé mi gé igi ìkọ́ sọ sínú omi omi tó korò máa di adùn lọ́gán tó sọgi sínú omi ó ti mú ìkorò wá ó di àdùn padà àyà màsálíà kàpà mo sọ tẹ́lẹ̀ áńgẹ́lì tó máa darí rẹ síbi tíire rẹ wà ó wọnú ayé rẹ lónìí láìdé wọ́n dé etí ìjẹ etí òkun pupa Mm. wọ́n ń kun o wọ́n ń sunkún Mósè ń kígbe olúwa ní kíní sí ọ èkíní mm. ń bẹ lọ́wọ́ rẹ yìí ó lọ pàdé ìkìlọ̀ wa ń dúró dè ìtọ́ni ló nílò náà pa sójú omi ó rí i pé omi ó pín yà ogun tí ń gbomi lójú wọn sì bìlà àyàmà sálíà kàpà ẹnìkan sàmì oh áńgẹ́lì tí ó tọ́ sọ́nà tó fi lọ bá olóore rẹ ìmàkèvádà yálì màkàvà èló màkàvà ọwọ́nú ayé rẹ̀ second chronicle twenty twenty mm. wọ́n ń lọ sójú ogun wọ́n kó ìbọn kú àdá mm. ọlọ́run sọ pé no ìtọ́nilẹ̀ nílò àánú ni ó ṣiṣẹ́ lójú ogun wọ́n ní kí ni ìtọ́ni olúwa ní ẹ̀yìn àwọn akọrin ẹni kan máa kọrin lọ ká máa yin olúwa o mm. bí wọ́n bá ti yin olúwa mo máa bíà bí mo bá ti àbíà mo máa tọ́ wọn sọ́nà wọ́n yan akọrin o wọ́n ní wọ́n máa kọrin lọ wọ́n ń jó lọ sójú ogun Ah, wọ́n ń jó lójú ogun ah, lójú ènìyàn ayé sọ pé wọ́n ń fẹ̀mí wọn wéwu oh èdú yàlẹ́ àkàfàrú àmà bíbélì pé bí wọ́n ti ń jó lọ olúwa yẹn ogun ẹ̀yìn ọ̀yẹn ti àwọn ọ̀tá wọn oh, olúwa kọlu àwọn ọ̀tá wọn o àwọn tí ń jó òwúlẹ̀ jagun ọ̀gá ìtọ́nilọ́sọ̀nà olófin dààmú ayama sadalia kapa ìtọ́ni sì ni bàbá àánú edu ege yálima kàfà àlùfà áńgẹ́lì ìtọ́ni ó wọnú ayé rẹ lọ ó wọnú ayé rẹ lọ lúkú orí karùn ẹsẹ̀ kẹrin pétérù wọ odò lálẹ́ ó jáde láàárọ̀ torí orí tọ́ni ọ̀gá iṣẹ́ eléyìí tó ń lọ́bì fún ṣébi olúwa fẹ́ kọ́ ọ lọ ni ẹ̀rí ẹni ìpè ń kí ayé torí orí ìtọ́ni torí ibi tólúwa rán kọ́ lọ́wọ́ àmàṣà dálíà kàpàrọ̀ àmà ìdálì pé pétérù sọ pé gbogbo òru ni mo ti fi ṣiṣẹ́ o ah, èmi ò mú kankan torí bọ́ ọba ti rí ìtọ́ni ó ṣeé kọjá pé ibi tá rẹ ò sí níbẹ̀ lọ wọ̀ lọ tó ti ń retí àánú mo pe jésù o báyìí lolúwa wí o ẹnìkan sàmí mm. áńgẹ́lì tó máa tọ́ ọ sọ́nà ọ mm. wọnú ayé rẹ ogun ọ̀run ìtọ́ni mm. ọ̀gá ibi tó ń lé tó lé lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì kẹta ṣé ìlú tólúwa fẹ́ kọ́ ọ lọ ni ọmọbìnrin tó fẹ́ tó sọ dìyàwó ṣé ìtọ́ni ló fi fẹ́ ẹlòmíì lọ gbàdúrà olúwa ní ọ̀sán náà ń bẹ̀ ọlá yí ọ̀nà padà ọlá sọbẹ̀dọ̀nà olólùwà ti sọ ti èmi náà sọ tèmi ó níbi olúwa ti ní ọ̀sán náà ọlá sọdọ̀nà ibi tó ọlọ́ọ̀sọdọ̀nà ó ti padà tún digbó mọ́ ọ lọ́wọ́ tọrọ gbọ́ ìtọ́ni ọ̀pọ̀ gbọ́ ìtọ́ni wọn àtẹ̀lé bọ́lọ́run ọba ọ̀run bíi ti máa máa ń sọ̀rọ̀ nígbà ni ó tó ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin òótọ́ ló ń tó bá wí fún ọ òun kan là ìgbọ́dọ̀ má ṣe gbọ́ràn sá gbọ́ràn èyí ni ìfẹ́ rẹ̀ o gbà bá ránṣẹ́ sí ọ òun kan ni kó o ṣe o sá gbọ́ràn àṣẹjáde sí ọ oh ogun ọ̀run ìtọ́ni ọ darapọ̀ máa yẹra mo ń fi ọ̀rọ̀ kan bá ọ láìdé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mm. mo ń bi ọ́ léèrè pé bólúwa bá ní ọmọ lọ sẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní ọwọ́ agbé mọ́tò pé sọ́ọ̀lọ́ ó lèmi lèmi máa yarí tí mi ò ní lọ o ó ní wàá lọ o mo wá ń ṣàlàyé fún ọ pé ìgbọràn sàn ju ẹbọ rúru lọ sà ìgbà tí ọkùnrin yẹn ó lóun fẹ́ sílé ó ní ẹ̀sìn mọ̀ pé ẹ̀yin lọ́lọ́run lò fún mi tí mo fi débi mo dé lónìí ó ilé méjì papọ̀ ní màgòdò ó ní mo ní mo fẹ́ fún yín mọ́tò olúwa sọ fẹ́mi kí n lọ́jọ́ mọ́kànlélógún ìwọ tó fẹ́ sílé ńjọ́ Wednesday kì í máa bọ̀ mo ní olúwa ní ìgbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ lórí òkè ó ní dádì ẹ̀ sáré wẹ́ sáré padà ni ó ní mo ti bọ́ lọ́n dá má jẹ̀mọ́ mo ní ìtọ́ni ni mo ń tẹ̀lé ọ̀gá wá pásítọ̀ lẹ́kọ̀ọ́ tó lè fún mọ́tò èmi ọ̀sọ̀kalẹ̀ yìí ní kóńbi olúwa ti ní mọ́kò yìí ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ó ní ọlọ́gbọ́n mi ò ní fún yín ó ní torí mo ti rà á lẹ́dẹ̀ yín ọ̀gá èmi ò ní yí ohun olúwa padà èmi ò ní wá ohun tó ní kí ń ṣe ni màá ṣe hmm. ọmọ ṣẹ́ kì í gbọ́n ju ọ̀gá rẹ̀ lọ o eh. bí n bá lọ gbé lágídí bí mo bá ń bọ̀ bí n bá parí ojú ọ̀nà ìyà ìgbọ́ràn ni mo jẹ hmm. ìtọ́ni ni bàbá àánú hmm. ẹnìkan sàmí oh ayálí kàfádà yálí màkàfàrú àmà adáyálí èkèrú àmà gbogbo bí o ti sa ìgbọ́ràn tó wá ń jìyà rẹ̀ dìrìn àjò wá dìrìn àjò àánú olúwa tó máa tún ọ tọ́ sọ́nà àánú yẹn wọnú ayé rẹ̀ láìdé pétérù ọwọ́dọ̀ hmm. lálẹ́ ọjáde hmm. láago méjì àárọ̀ ẹja mélòó ló kó ó kó pàǹtí jáde gbèsè lẹ́lòmíì tó mú lórí iṣẹ́ tó ṣe hmm. torí ò gbọ́ ìtọ́ni kó tó máa ṣe èèyàn bíi pétérù ni ṣùgbọ́n gba jésù dé jésù pé àwẹ̀ tí ọkọ̀ ìsójú omi ó lọ́gbẹ́ni mọ́ni stọ́ọ̀pù mi o professional ni mí apẹja ni mí iṣẹ́ táwọn baba ńlá wa máa ṣe ni mo mọ̀ nípa rẹ̀ àtàlẹ́ àná ni mo ti wọ́dọ̀ èmi ò mú nǹkan kan o hmm. bí mo ṣe wọ́dọ̀ ni mo jáde Jésù sọ fún pé torí orí ìtọ́ni ni hmm. ọmọ ṣẹ́ṣe lóòótọ́ ṣùgbọ́n bí ọyẹ ọlọ́kọ́ lọ lọ olóòótọ́ ló lógo o ti gbọ́ ìran pé ní ọjọ́ báyìí wà wọ́dọ̀ wà mógo ṣùgbọ́n kèé ṣe ibi tó yẹ kó wọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ níbi ọyẹ ọwọ̀ ọ̀tọ̀ níbi tó gbóríwọ̀ Jésù. Jésù pé ibi ni o ti sí ó ní no ẹja yìí wọ bẹ̀rùn ibi ni a máa wà Jésù ní kí lọ́kàn o bó o ṣe gbọ́ ìran àwọn ẹja náà gbọ́ràn wọ́n gbọ́ pé ẹnìkan ń bọ̀ wá mú àwọn gbogbo wọn ti kóra wọn kú ò létí bèbè wọ́n ti lọ bú lọ sá fún ọ bọ́bájọ́ gbọ́ ìtọ́ni ni inú ibú lọ bá tì sí tẹ́lẹ̀ lọ tì sí ibú o torí wàá kú àkópọ̀ bíbélì pé lọ́gán tó tì síbú torí jésù a máa tẹ̀lé ìtọ́nilẹ́yìn mm. jésù wọnú ọkọ̀ tẹ̀lé bí ọba gbọ́ràn jésù ọ̀bọ̀ọ́lẹ̀ ayamasa dalia kabam ogun àkókò ẹja bí ọba gbọ́nà jésù ọbọ̀ olè mm. ẹni tí ọgbọ́ ìtọ́ni ọlọ́run kì í tẹ̀lé lẹ́yìn mm. ayamasa dalia kabam mm. ẹnìkan sàmì edu eh. ayamasa dà gbogbo àṣìṣe èrè àná tí ń fi yà á jí ọ áńgẹ́lì ìtọ́ni tó máa mú káànú ó dá sí i ó wọnú ayé rẹ wá ó wọnú ayé rẹ wá ó wọnú ayé rẹ wá ó wọnú ayé rẹ wá ó wọ wọnú ayé rẹ wá ó wọnú ayé rẹ wá akabaru amasali kapa adari amasada eduyali akaba a máa kọrin kan nígbà kan a máa sọ pé mo fẹ́ mọ ibi tí mo ti ń bọ̀ mo fẹ́ mọ ibi tí mo dé mo fẹ́ mọ ibi tí mo ń lọ o ẹ̀mí mi máa sí mi lójú ẹ̀mí ìmọ̀sẹ́lì akapa adali kapa pétérù ti àwọn sómi o torí ìtọ́ni dé ó kú ẹja àwọn rẹ̀ yà o àwọn ẹja kọ̀ wọn ò lẹ̀ o ọyẹ kan máa bá tiẹ̀ lọ wọn lè lọ torí ìtọ́ni kì í mú àmúbọ́ àyà màsáálì kàpá ìtọ́ni kì í mú àmúbọ́ èdúdú gèrú ègègè yà màsáálì à ẹdúdú gẹrú gẹdá yàlí màkàfà adarí akáfà yà màsáálì kàpá ọkọ tó o fẹ́ ṣe ìtọ́ni ló fi fẹ́ wòlíì jíṣẹ́ pé ọ̀sán náà ń bẹ̀ ọlọ́sọ̀bẹ̀dọ̀nà iṣẹ́ tó ń ṣe ṣe ló ń ṣe wọ́n sọ fún ọ pé tí o ṣe rèé o lè tọ́ láìkì nìyẹn àyà màsádálìkàfà agbègbè tó ń gbé ṣébi tó yẹ o gbé ló ń gbé wọ́n ní ọ̀dà akọ́ ọmọ gbé bẹ̀ o ní òsì yọnu pé nípa àfi olùgbàlà kì yóò sí nǹkan àyà màkàfàrú àmà kò sí tó fìyà jẹ èèyàn láyé tó àìgbọràn àkàvàdàyàmàsà ẹdúdú gẹrúgẹdá yẹlí màkàfà áńgẹ́lì ìtọ́ni ọmọ darapọ̀ máyé rẹ ó ní bí ẹ̀yin bá fẹ́ dẹ́ ẹ jèrè ilẹ̀ náà ọlọ́nkọ́ máa tọ̀ ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ọlọ́nkọ́ tọ̀ sọ́nà ibi tíre rẹ̀ wà gan àánú gbé ọwọ́ bẹ̀ lọ ibi ẹ̀tọ́ rẹ̀ wà àánú g gbé ọwọ́ bẹ̀ lọ ibi ìyanu rẹ wà àánú gbé ọwọ́ bẹ̀ lọ ibi ògo rẹ wà àánú gbé ọwọ́ bẹ̀ lọ lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà bẹ́ẹ̀ lolúwa sọ kò yí padà ògo ni fórúkọ olú daniel two hmm. ọ̀ọ́ka láti bẹ̀rẹ̀ dópin tọ́ ọ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ̀yin kan bẹ tẹ́ ẹ̀ tiẹ̀ mọ́ bí ẹ wà mọ́ ọ̀nà àbáyọ òye yín mọ́ ẹ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ sí dání ẹ̀ tú yẹn ẹ kà láti ìbẹ̀rẹ̀ tí dópin ẹ wá sọ pé ẹ̀mí mímọ́ kí ni tọ́kà tó yẹ kí n ṣe gan tọ́ mi sọ́nà ẹ wá sí bíbélì yẹn bẹ́ẹ̀ ṣe sí un ẹ gbé pílò lé ẹ gbé orí ilé pílò yẹn mọ́lẹ̀ ẹ wá sùn lé mọ́lẹ̀ ọlọ́run ó fi ìjìnlẹ̀ gangan lè mọ bí ọ̀nlọ fúnra rẹ torí ọmọ ọlọ́ni ọ ó lè kọ̀nẹ́ẹ̀tì kí ọ̀run ọ̀sán ìgbà tó o bá ṣe wá wòlíì lọ o lè mọ ìran ayé rẹ fúnra rẹ torí ọmọ ni ọ o kì í ṣẹrú ọmọ lè bá bàbá rẹ sọ̀rọ̀ kí bàbá tọ́ sọ́nà ẹrú ni olórí ọ̀fẹ́ láti rí ọ̀gá rẹ bó ṣe wù ó lè mọ fúnra rẹ ó lè mọ pé olúwa kí ni tọkàtọ̀ yẹ kí n ṣe kọ́ ọkàn mọ́ máa wéèsì ìgbà àti àkókò because ìrìn àjò àyànmọ́ láìdé ó ń ṣiṣẹ́ pẹ̀lú àkókò ìmásádàyàkàfà àdáálẹ̀ kèrú àmàsáálẹ̀ àkàpàrọ̀ àmà wàá wá gbé orílẹ̀ kó o tó ṣe bá ń láàrin ọjọ́ méje wàá rí ìjìnlẹ̀ nípa àrìn àjò rẹ wàá lè mọ ibi tí ìwọ gangan ń lọ fúnra rẹ àdúrà rẹ gbà ó ní ẹ̀rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń náwó lọ́nà ká àti lọ́nà mi ẹ̀rí àánú gbà ẹ̀yin seventy two hours committee yẹn ọ̀nà ò ní dímọ̀ yín ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú ẹ̀rí yín máa dájú mo ti súre fún yín káàkiri orí òkè mm. màá tún gbà fún yín ní ọjọ́ méje pẹ̀lú ẹ̀já àti àmú mi láti jọ Sunday mo sọ ìrètí yẹn yóò lò rí ẹ máa lò lórúkọ Olúwa ògo ni fórúkọ Olúwa pé nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty fifty twenty seven fifty seven seventy nine zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine ìpàdé ọ̀la awake my yepa olùrànlọ́wọ́ mi jí aago mẹ́fà ni o bàbá jẹ́ ìlú tó wà ó lè rí aago aago àdúrà rà o bọ́ọ̀ bá lè rí ìwọ mọ̀ wọ́ọ̀rì bàbá ti ń lù wá kọ̀nẹ́ẹ̀tì fún bàbá lè rí rà torí ìgbà mẹ́ta la máa gbà olùrànlọ́wọ́ mi jí ẹlẹ́dàá sọ fún mi pé àwọn tó máa ran àwọn kan lọ́wọ́ ń dàgùn láfọ̀rọ̀ wọn torí wọ́n ń sùn nínú ẹ̀mí kìí ṣe oorun inú ara ṣùgbọ́n olúwa pọ̀ máa jí wọn ìkàyálì màkàvà dàyà màsúdàlíkàvà olùrànlọ́wọ́ mi jí aago mẹ́fà sí aago mẹ́sàn-án ní àárọ̀ ọ̀la ni ẹ má gbàgbé seventy two hour ọ̀gá wá ààyè bọ́bá yà tọrọ ààyè ń bi iṣẹ́ ni rí i pé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìyá àjọgbani o thirty forty fifty fifteen mm. friday saturday sunday mm. mú ẹ̀gàn àti ìtìjú kúò lára mi mm. nítorí tí mo pa ẹ̀rí rẹ mọ́ mú ẹ̀gàn kúò àìbímọ ẹ̀gàn ni àìníṣẹ́ lọ́wọ́ ẹ̀gàn ni àìlówó lọ́wọ́ ẹ̀gàn ni àìráláàánú ẹ̀gàn ni àìsàn ẹ̀gàn ni àìrónúnà lọ́wọ́ ẹ̀gàn ni àìníwò ìgbélú ẹ̀gàn ni àìnílé lórí ẹ̀gàn ni gbèsè ẹ̀gàn kan ni so ohun tí a fẹ́ dojúkọ rèé ní ọjọ́ mẹ́ta ìmàkàvàdálì màkàv gbàdúrà so ayé rí o sì ní bàjẹ́ o mo fi ìyọ́nú ọlọ́m̀bì ọ́ jésù nìkan lolúwa kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀ mọ́ o oh eight o oh five zero two seven five seven seven nine mo fi ọlọ́m̀bì ọ́ bọ́ ọ bá ń pè mí tí mi ò gbé ìyẹn sọ pé àdúrà rí ọgbà tí n bá ti bísí mi kì í gbé. mi kì í gbé bí n bá ti wà nínú programu mo fi ìyọnú ọlọ́run bì ọ́ ṣùgbọ́n tí n bá ti wà lẹ́ẹ̀fìsì kò sí kọ́ọ̀ mi kì í gbé báyọ̀ lè máa pè mí kí n má ti reply rẹ má bínú o má bínú o má bínú o ọwọ́ tí n bá ti wà rán ni màá gbé kò sí kọ́ọ̀dù mi kì í gbé ṣùgbọ́n ti wà nínú programu mi ní orí ọ̀fẹ́ kí n connect pẹ̀lú ọ̀run kí n tún gbé kọ́ọ̀lù ẹyọ kan tó wà níbi ọ̀rọ̀ ti gbà kò ní tí ẹ̀yin tí ẹ ra nǹkan pé mo fẹ́ léyìí sọ́pọ́ọ̀tì sí ẹ̀ránṣẹ́ tẹ̀ ń ra dátà ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ o ẹ rí ọ̀nà kò ní dí mọ́ yín kò ní dí mọ́ yín ẹ̀yin tẹ́ ẹ ra táìsì ní tẹ́ ẹ ra yẹn ní tẹ́ ẹ ra ga ẹ ní ṣaláìní ẹ̀yin tá a jọ ń ṣe program ẹ ní ẹ̀rí ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀rí sẹ́ ẹ̀yin tọ́ nà dímọ̀ ọ̀nà ọ̀la ẹ̀yin tí ẹ̀ ń retí oríire kan yóò tẹ̀ yín lọ́wọ́ i yóò di testimony bẹ́ẹ̀ ni yóò rí i love you all you are blessed in jesus name yóò dára fún yín o ojú òní tinye bye for now.